أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أتذكر الله سبحانه وتعالى صلى الله عليه وسلم في كان محمد صلى الله عليه وسلم كان أتذكر عن الصحابة أتبقى أولي ريتوز وفتي مناسي اللهم أمين أتذكر أكابر نيني الله شيخ الله مصاب الحديث الله الجمعة أدبي أكا حمد الله ورعاه tó ń lọ bá tún wo agbọ́n ìka tí ó ṣe pàtàkì pẹ̀lú àwọn ọ̀nà tó jẹ́ àrùn àrìn káàkiri ẹ̀rí kí ojúṣe ọmọ sóbì rẹ̀ ló yẹ mọ́ ṣe níbo lọ́wọ́ ọba àlejò ọlá níbo ni ó fẹ́ kó ṣe é dé kí làwọn òfin àti ìlànà kí làwọn ẹ̀kọ́ tà nẹ́bi kọ́ wa ìjẹ́ sọ́nà ànábì ló kọ́ ọmọ kó ṣe àgbé ojú sóbì rẹ̀ ìjọ òun ló kọ́ ọmọ láti lọ́mọ kó mílíkì lóbi eléyìí ní àwọn agbọ́n tí àwọn ṣẹ́fún ìwà òun náà ní gẹ́gẹ́ bí àwọn ìgbékùgbé tí àwọn èèyàn gbé káàkiri abẹ́lẹ̀ kó jọ kó jáde kó já bọ́lọ̀ pàdé lẹ́yìn tó yọrí sí wa táwọn ṣe sáwọn ara rẹ̀ wọ́n sì bá agbára السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم أدرككم ولو أترى لكم كاتب القرى محمد صلى الله تعالى عليه وسلم àti àwọn ará ilé tí à ń gbọ́ wa tí àwọn òwá níbi tíbi tí ọlọ́mbà ti ní kí a máa wò wá ká máa rí wa. Assalamu alaikum wa Ẹlẹ́bí tí àwọn afẹ́ ṣe Suleiman aláṣẹ Ọláyínká tí wọ́n ṣàlàyé fún àwọn tí à ń gbọ́. Bí ti máa sọ̀rọ̀ lónìí, ó nípa ojúṣe ọmọ sí àwọn òbí gẹ́gẹ́ bí ìsìláàmù ṣe fojú wo Eh, irú àwọn ọ̀rọ̀ báyìí láwọn àsìkò báyìí àti ní àwọn àdúgbò báyìí tí a wà lórílẹ̀ ayé àwọn ní bùkátà sí ká máa sọ ní pàtàkì jùlọ tí àṣìgbọ́ bá ń wá lọ́dọ̀ ìran àwọn ènìyàn kan tí wọ́n lérò wípé ìfẹ̀sìn ìsìn ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní àyè gbọ́rọ̀ sóbi lẹ́nu àyè fóbi ní ẹ̀tọ́ tí wọ́n ní lórí ọmọ irú àwọn ìròyìn báyìí àbí àgbọ́yé báyìí tí ò tọ́ ó pọ̀ láwùjọ ní pàtàkì jùlọ láwùjọ ilẹ̀ Yorùbá nínú pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí òbí mi bá rí ọmọ tí ó wù láti máa sẹ́lọ̀ tó wù láti máa tẹ̀lé mo fẹ́ Ọlọ́run àti láti lè máa jìnnà sí mi ò fẹ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ òbí ní àyàwó máa ká sókè wípé ah, ẹ̀sìn tó fẹ́ lọ gbà yìí ṣé kìí ṣẹ̀ṣẹ̀ tí òbí ò ní jẹ́ òbí lójú rẹ̀ má títí ìtẹ́sẹ̀ sí ọmọ rí àwọn òbí sí tọ́lọ́pọ̀ òbí ó sì rẹ́dì láti fi wàhálà fìtínà àwọn ọ̀nà bí ṣe wọ́n fi pàdé bá àwọn ọmọ báyìí látara àwọn àgbọ́yé tí wọ́n ti sì fún àbáwọn ni wọ́n sì gbọ́yé táwọn arò bí i pé ìsìn láwọn ọba àdìkẹ́ ọlá ìtumọ̀ rẹ̀ ni ìṣe ó dàbọ̀ sí àwọn òbí eléyà níbi láti gbé kó lọ́kàn tọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ ṣe ọlá tí ó dá ọmọ ènìyàn òun náà ló dá wa òbí táwọn náà jẹ́ òbí fáwọn ọmọ báwọn òbí náà ti ń jẹ́ òbí fáwọn ọmọ náà làwọn náà jẹ́ ọ̀háwà ká ìsìláàmù yìí ẹ̀sìn tí ó wá láti wá fi ẹ̀tọ́ tí ń láàrin ẹ̀dá sọ́lọ́run láti wá fi lẹ́rìn lẹ́rìn ẹ̀tọ́ tí ń láàrin ẹ̀dá sí ẹ̀dá míì láti wá fi lẹ́rìn lẹ́rìn kọ́dà ẹ̀tọ́ tí ó máa bẹ láàrin èèyàn sí ara rẹ̀ náà ìsìláàmù wá fi rinlẹ̀ ẹ̀tọ́ tí ń bẹ láàrin ẹ̀dá sọ́lọ̀ là ń pè ní ìsìn ọlọ́run ọba àlekè ọlá a lè pè ní ìbáàdà ìjọsìn fọlọ́ a lè pè ní àtọ̀hìd orúkọ mi ìgbọ́n tó ni pé kọ́mọ ènìyàn má ọ̀gá bíbẹ̀ tá a gbọ́dọ̀ rí sí kọ́mọ ènìyàn gbọ́dọ̀ rí sí ní Allah subhanahu wípé wíwáyé ọmọ ènìyàn jíjẹ́ èèyàn ẹni tó ní wa lórí lórí ẹ̀dì ní Allah subhanahu òbí ò bá lè máa jóbi ọlọ́wọ́n bá ọlọ́wọ́ bá yọ̀ǹda fún sọ ọlọ́wọ́n bá ó ní ẹ̀tọ́ lórí gbogbo ọmọ ènìyàn ju òbí lọ ẹ̀tọ́ ọlọ́run ọlọ́run bá kọ́ kádàrà wípé ọ̀hùn ayé ọlọ́run tó kádàrà pọ̀ òun ayé lábẹ́ òbí náà ni ìṣọ́lọ́run kò wá fi pé ọlọ́run nìkan ni a máa bú lẹ́tọ́ rẹ̀ ẹ máa bú obìnrin lẹ́tọ́ rẹ̀ ìsìláàmù sọ bẹ́ẹ̀ bá fi fún ọlọ́run lẹ́tọ́ tí jẹ́kùn náà lọ́dẹ́ ọ̀rọ̀ kásìlọ́ kásìlọ́run fẹ́ ìtọ́lọ́run bá wọ́n fi ní ká fún òbí lẹ́tọ̀ọ́ la kó ní sábàbí tó ga jù lé wa lórí àwọn tó tó sọ̀ráǹdì òbí ọlọ́run tó ní á fún wọn lẹ́tọ̀ọ́ tiwọn náà bí àwọn mọ̀lẹ́bí òbí ni bí àwọn ẹni tí ń jẹ́ olùbáṣe òbí á tó bá wọn náà lẹ́tọ̀ọ́ nítorí pé ìfún wọn lẹ́tọ̀ọ́ wọn mú àwọn òbí wa máa yọ lọ́síwà. so nípìnlẹ̀ báyìí akọ́kọ́ fẹ́ gbé kù lọ́kàn Islam abẹ́kàtì ẹ̀gbọ́n bí wọ́n fẹ́ máa ń túmọ̀ rẹ̀ ni pé má bá kọ́ òfìlé má àìsọkúsọ ni o lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam orin ọ̀gá òjíṣẹ́ ọlọ́run tó wá pè wá sí ìpè pé ẹ̀fọ́lọ́ lẹ́tọ̀ rẹ̀ ẹ̀fọ́bi lẹ́tọ̀ rẹ̀ ó rẹ̀ fáwọn tí tún bẹ ládùúgbò lẹ́tọ̀ wọn láti ike lọ́pọ̀lọpọ̀ ààrẹ ẹgbẹ́ bá ti kà fún wa lónìí tọ́lọ̀ bá ti ń béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ wa tó ní káfọ́ lẹ́tọ̀ tó ń fẹ́ gbà lọ́wọ́ wa lóòótọ́ pè wá láti èsì bẹ̀rẹ̀ fáwọn òbí náà tiwọn o. Orí ẹ̀wọ́ àti tàbí wọ́n àti ní fún àwọn ìran èèyàn méjì, èèyàn àkọ́kọ́ làwọn tí wọ́n rò bí wípé iṣẹ́ súnnà ìtìlánàgbà Muhammad sallallahu alayhi wa sallam ìtò rẹ̀ ni pé ipa òbí lẹ́kún ni wọ́n máa ń gbọ́rẹ́ sí. Láàpọ̀lọpọ̀ òbí míì, àtàrí àwọn ọ̀sọ́ kúgbọ́ tí wọ́n lè sọ fi létí tó ni pé ah, òun sì ní já nǹkan kan lójú ọmọ òun wà láì pọ̀ níbẹ̀. wọ́n àti dáa fi lálẹ́ ọ̀gọ́dọ̀ dáa ká ma lálẹ́ yóò fi hàn sí wọn pọ̀ níbẹ̀. bí wọ́n àti tún ṣe jẹ́ wọ́n àti fáwọn èèyàn míì tí wọ́n fẹ́ ṣe súnà táwọn àrò fi rí pé ọlọ́run ṣe ìyá ìmọ̀ owó ó ti máa ń pa mí láwọn àfẹ́kẹ́tọ́ tó ti pọ̀ tẹ́lẹ̀ tí ìfẹ́ dáa ló ní ti ń tẹ̀lé gbẹ́ni súnà ni kí lè bá fi ṣe àkàsọ àìyẹ́pọ̀ òbí mi lé má súnà ìṣẹ́lẹ̀ súnà ò ní kọ́ ọ ìṣe súnà lára Muhammad ọ̀sọ́lẹ̀m ìṣẹ̀sí ọlọ́mbà láti ṣe ṣe kìí ṣe ìtumọ̀ rẹ̀ ní pé kọ́ rí ní àkàbàtọ́ bò fi máa rí àwọn òfin ṣe tó kìí ṣe bẹ́ẹ̀. láti níbi àti ṣe pé wà àtúntà láti lálẹ́ àkùnrin náà là á kà fún wa jù gbọ́n tá a fẹ́ máa wí ìbẹ̀ náà lọ́wọ́ bá ìṣọ́lá. Kálíbà àmọ́ títí àbá jòkó ti Kùránì dáadáa lábẹ́ àgbọ́yà lágbà Mùhàmmad sallallahu alaihi wasallam lábẹ́ àgbọ́yé àwọn tó wá lẹ́yìn alágbà Muhammad ọ̀sánlá òbí ó gba ẹ̀tọ́ tiẹ̀ lẹ́yìn ìjàmbá ti fún ọlọ́run lẹ́tọ̀ ọlọ́ọ̀tán òbí ó gba ẹ̀tọ́ tiẹ̀ alábàábí ó gba tiẹ̀ ẹni tó jọmọ yóò gba tiẹ̀ kọ́dà gbogbo ẹni tí àjọ ń bẹ tí àjọ ń rìn láà fún wọn lẹ́tọ̀ tí wọn lórí ayé gbọ́n tó kàn wá jù lónìí ni pé bẹ́ẹ̀rù olùwárìdẹ̀ yìí ti ṣe dáadáa sáwọn òbí ọlọ́run ọba tó pa wá lẹ́sìn ọlọ́run tó ní ká mọ̀ pọ́lẹ̀ fáwọn òbí òfin ọlọ́run tó ní ká mọ́ kúnlẹ̀ fáwọn òbí ló pọ̀ wá lọ́pọ̀lọpọ̀ ọ̀nà tá a gbà tá a fi ṣe dára fáwọn òbí ẹ bá màkà bá lóun ò ní kúnlẹ̀ fáwọn òbí ẹ má jẹ́ agbọ́yé sí pé àìdárí òbí lé ló ti lọ síbẹ̀ ẹ má gbọ́yé sí pé àìfẹ́ kọ́ òbí lé ló ti lọ síbẹ̀ wàláì kéṣe yìí wàláì kéṣe òbí a lè rò bí ike bákan náà ni wá ní a lè rò bí ìtẹ́gbẹ́ ni wá ní ọlọ́run ló sọ fún wa pé èyí ọmọ wa tó bí ra èyí tẹ́gbẹ́ o òbí tó bí ọ àtẹ́gbẹ́ bá o ẹ jìnnà síra yín ṣùgbọ́n èmi ni mo ní òfin eléyìí òfin tèmi eléyìí ìtẹ́yìn ọlọ́run fẹ́ eléyìí báyìí ni ọ fi bá bàbá rẹ àti ìyá rẹ lò ọlọ́run náà ló pàṣẹ ẹjẹ́ àmọ́ sí kùnrin rẹ̀ kálẹ̀ owó àwọn àyíká wọn ti pa wọn láti ẹ̀ka sí dáadáa wọ̀bí àyà thirty six ọlọ́run bẹ̀rẹ̀ àdìgbò náà bá wa sọ̀rọ̀ ẹgbẹ́ kan lọ́pọ̀lọpọ̀ bọ́lá ń bá ti ń pàṣẹ ẹsẹ̀ mi ẹ má fẹ́ pọ̀ pẹ̀lú mi ọlọ́run wa fáwọn òbí tẹ̀lé ká lè mọ̀ pé lẹ́yìn òbí àbá àpọ̀lọpọ̀ àwọn méjì wọn parọ́ káàkiri lórí tí wọ́n yàtọ̀ súnà ńkọ́ èkéde kàkiri kan wọ́n kó bìrẹ́ èmi jẹ́ ẹ̀fọ́ àwọn ọmọ yẹn ni pé lẹ́yìn lẹ́yìn ti pè ọ àpọ̀lọpọ̀ ọ̀dá lóhùn ọlọ́run kọ́ abẹ́ súnà ló kọ́ abẹ́ tẹ́lẹ̀yìn ọlọ́run ẹni tó kù táàtò mú nínú àwọn ẹ̀dá tó súnmọ́ wa ó làwọn òbí wa. inú sọ́ọ̀nù ní sáà àtàbí six ọlọ́run ni wọ́n àgbòdó wọ́ọ̀ha gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀sìn lọ àkọ́kọ́ nù òbí kò nílò ní ipò lórí ẹ̀sìn náà wọ̀lá tó ṣe ní kó fi iṣẹ́ yá ẹ má ṣe ẹbọ sọ́lọ̀ lọ́wọ́ máa ń wò fẹ́ ẹ má fi lọ. lọ́lẹ́yìn ìgbà náà nǹkan wà bí wá ìdè yìí ní ìsànà ẹsẹ̀ dáadáa gbogbo tí ìbá ti ń jẹ́ dáadáa tí a máa ń ṣe kó bí ẹsẹ̀ kó bí yín o. kódà bó bí bá ń jẹ́ pé dáadáa ni wípé tẹ́yìn tẹ́tẹ́ yìí ò bá tẹ́tọ́ bí yìí ò bá kì í jẹun yìí ò ní jẹun ẹ má máa jẹun mọ́ ẹ kí bàbá àti ìyá yóò kẹ́ tó máa jẹun tí yóò bá jẹ́ pé àwùjọ rí tí wọ́n gbọ́rẹ́ sí dáadáa ẹsẹ̀ fún wọn. ìṣáná ayé wàbílù wà rìdẹ́yìn ní àṣínú ìṣáná ọlọ́wọ́ òdìfáìní irú dáadáa wò láti fòbí gbogbo dáadáa tí bá fi ń jẹ́ dáadáa tí ń jẹ́ oore tí ń jọ́ náà kẹ́ ọ̀nà yìí lọ́mọ gidi máa fi ń bòbí lò àfẹ̀yí dọ́là bá ní má sẹ́lẹ̀ lò yìí nìkan ló. ìyá tó súrà mi náà kò sọ́dọ̀ àná kálọ̀ wò ó láti àyà one fifty bá mú àwọn òfin ìkàwá tó pọ̀ àwọn àbá ilé mẹ́wàá ni ọlọ́run tó àwọn òfin mẹ́rẹ̀wá yìí tó tẹ̀lé ra wọn. àwọn òfin mẹ́rẹ̀wá tó tó tẹ̀lé ra wọn yìí òfin bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àtàrọ̀ ni pé èmi ni ọlọ́run tí mo ni ẹ kọ́kọ́ ipò mi ẹ̀yìn mi ni ẹ fún mi. kúrìtà ẹ̀

ẹ má fi nǹkan àmì ìwé ọlọ́ ẹ má gbé ẹ̀tọ́ ọlọ́ ẹ má gbé fẹ́dà àkọ́kọ́ sọ́lọ́ òfẹ́ nìyẹn àkọ́kọ́ sọ́lọ́ òfẹ́ lọ́dọ̀ ọmọ ènìyàn má gbé ẹ̀tọ́ ọlọ́ fẹ́dà má fi ṣe sílẹ̀ kejì wọ̀bí ìlúwàlídẹ́yìnì ìsànà ẹ gbọ́dọ̀ ṣe dáadáa sáwọn òbí ẹ̀ irú àṣẹ sọ́lọ́ inú sọ́dọ̀ mẹ́sà tó pa nírú ẹ̀ náà nínú súnmọ́tò al-An'am tẹ́sìn yìí tí wọ́n àti tọmọdọ́rọ̀ máa lọ wá sí àwọn ẹni tó ń kẹrù àwọn ayáyà àbáyé fún sọmọ náà ni ó wà dé ní ìwà lóbi gbé sí ọmọ náà ni ó wà dé ní oṣù sí ọ̀tọ́bi sọmọ náà ni òbí ó wà ní ẹgbẹ́ lóhùn rẹ̀ jíṣẹ́ sọmọ náà ni ó wà ní ìtẹ́lá ilé wa dájú òbí ó kéé ní ìsìlámù ló ṣe ìsìlámù tó ló ń ṣe o àfẹ́ náà ni pé ìjọba sọ́tún ìṣirà ayẹyẹ kẹta ẹ̀kọ́kọ́ àánú súrà míì tó náà ti lẹ́pẹ́ ọlọ́run tó sàlàyé fún wa nípa ipò bí ẹgẹ́ bí àtà ọlọ́run ẹgẹ́ bí darí ọlọ́run kọ́kọ́ mú òfin pé ọlọ́run ni ẹ kọ́kọ́ mójútó ìgbọ́fìn àwọn ẹ̀tọ́ ọlọ́run ni ẹ kọ́kọ́ mójútó náà lẹ́yìn mójútó àwọn ẹ̀tọ́ ọlọ́run ẹ̀wà fún ẹni tó súnmọ́ yín láàrin gbogbo ẹ̀dá lẹ́yìn ọlọ́run àtàlẹ́gbà Muhammad ẹni tẹ́ ẹ̀ tó gbé sí ọkà tẹ́ ẹ̀ gbé sókè orí yín tẹ́ ẹ̀ gbé sókè gbáàyà yín ni ẹni tí ń jẹ́ àwọn òbí lọ́nà bá rí wọ́n kọ̀ bọ́ọ̀rọ̀ bùkà làtà àdùdú ìlà ìyá ọlọ́run mà ti dájọ́ ọlọ́run mà ti sọ fún àkọ́kọ́ òfin tọ́lọ̀ ń fọ́nu ènìyàn ni pé àdáta àdùdú ìlà ìyá ẹ má jọ́sìn fún ẹ̀dá bíi ti ẹ má jọ́sìn fún nǹkan àmì àbọ̀lọ̀ àkọ́kọ́ nìyẹn kí lẹ́lẹ́ kejì وبالوالدين إحسانا أنا أتدادى خوبي وأنا لك أهواليو آية فقط إنه النساء وبالوالدين إحسانا آية لا تجي إنه أنا وبالوالدين إحسانا آية لا تنو سورة الإسراء أظني وبالوالدين إحسانا إسلام kọ́ ló ní ká máa إسلام lóbi sí o ìsìláàmù kọ́ ló kó wá gbẹ́rù lọ́wọ́ kó máa wo rẹ̀ kó ló ń ṣe ìsìláàmù ìsìláàmù kan o ìsìláàmù ní kọ́ ọmọ kọ́ òbílé gbogbo ọ̀nà tí èèyàn lè fi rí ìyọ́nú òbí ìsìláàmù pé ọmọ sátìyèsí rẹ̀ ẹ àyàfi kan tí kàn bẹ̀rẹ̀ pé àyàfi ń tọ́lọ̀ má lòun ò fẹ́ ọlọ́run lágbára lórí wa kó sọ àyàfi àyàfi tí ń bẹ̀rẹ̀ ni pé nǹkan tí má ní ẹ má ṣe àbíkájú láti má ní ẹ má ṣe tó bí àbíkájú tí ẹni ọlọ́run ọba yóò kà kún àpọ́nlé táìlábí ó kà fún àpọ́nlé nìkan ni a máa ṣe lẹ́yìn yìí gbogbo tí bá ń dọ́nà àpọ́nlé ẹni gbòbí lò ẹgbẹ́ obìnrin nú ẹ má wo obìnrin máa tàdúrà fún ẹ lójoojúmọ́ ẹ má dọmọ tí ó máa pa obìnrin ní tí ó máa pọ̀bí lẹ́kún ìsìláàmù kò wá síbi ó kò wá sílẹ̀. fúnra ní pé nínú tí wàá ká yìí lọ àdìsíkà ọlọ́run wá sàlàyé fún ọmọ pé ẹyọ ọmọ ìmáyẹ̀dínlọ́gọ́nà ẹ̀ńdákẹ́lì kí ìlànà àkàdé òmùmọ̀ ó sọ pé àwọn òbí tó ń ṣe wàhálà lórí ẹ̀ wọ́n padà wá dàgbà òní lè máa gbé ọ bá ti ń gbé má tẹ́lẹ̀tẹ́lẹ̀ òní lè máa lè gbẹ́sẹ̀ bá ti máa ń gbé má ogun tí ń jẹ́ oríkèéríkè ara wọn wà lẹ wọ́n ti dàgbà wọ́n torí pé wọ́n ti wá lágbára jù wọn lọ ọmọ ọmọ lánàá òbí ní pa ní gbé kò lè dáwọ́ pé ọdún wá di forty years ọdún fifty years ìyá ìyá tó gbé ọlọ́run wà lè òun lè rẹ́ra mọ́ kí wàá sí òun ò sùnà wá sí eléṣin lọ́tọ̀ tọ́ọ̀dọ́ jẹ́ kankan àsìkò tó tún wá dàgbà tó bí dàgbà tó níbi fọmọ mú dunnú fọmọ tálẹ́rìn fọmọ ṣe dáadáa nítorí pé òun ò lágbára bíi tí ìwọ nímọ́ agbára tó ní orí ìjẹ́ náà ló lò sí òun ti wá dàgbà òun sì wà lásìkò ọ̀dọ́ ọlágbára ọnísan ọlẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ má lo agbára ọ̀rọ̀ má lo agbára ara má lo agbára ìnígbọ́rọ̀ má lo agbára dání ní sí òbí rẹ ìsìláàmù ló parí padà tẹ̀kú lẹ́hùn má òf ìtọ́tọ́lẹ́ jù nìyẹn ké sí ọ̀ lásán ìtanilóhùn lásán jáàmíù jáàmíù kíni kíni kí ẹjẹ́ ṣe lóhùn ọ̀gbádùn ni yáà rẹ ló ń pè ọ́ bá rẹ ló ń pè lọ́wọ́ sí báyìí ọmọ abúlé máa ti bẹ́ẹ̀ sí ọ̀ irun kí yáà sọ tí ò bọ́ ọ lára mu kí bàbá rẹ̀ san tí ò bọ́ lára mu ọ̀lẹ̀ má gbà kó ọwọ́ bọ́ ṣe dọ́jì tí wọ́n sọ ṣùgbọ́n má nìkan fìlì pé ọ̀n sí ọ̀rọ̀ ìsìláàmù ló kù ẹ̀ sílẹ̀ ìsìláàmù ní ọmọ sílẹ̀ ìfà látẹ̀kù làwùmá uff má sí ọ òbí tó bí ọ kọ́dà wàlẹ́ akẹ́yìn hàrùhùmá má pariwo sí wọn yálà ìpariwo òbí sí wọn àbí yálà ìpariwo kóòrùn ẹ máa ga nígbà ẹ bá sọ̀rọ̀ mọ̀mọ́ mi ń bẹ wọn àti aláyọ̀wò ìjà lóòótọ́ lókàn ògbọ́lẹ̀ pé kí bàbá àti ìyá bá fi gbọ́n sọ ohun òun máa bí ọmọ wáyà ni ìsìláàmù ní látẹ̀lì hàrùmà má pariwo nígbà tó bá ń bá wọn òbí sọ̀rọ̀ wọ̀kúnlẹ̀hùmà ọwọ́ lẹ́yìn kàrìmà ọ̀rọ̀ àpọ́nlé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àdúrà lọ́jà ẹ máa gbàdúrà rẹ̀ fún wọn ìsìláàmù pè wá sí eléyìí o ètí súnà ń pèèyàn sí eléyìí súnà kan ò ní kọ́ máa wóbi sí o súnà kan ò ní kọ́ máa lèrè ká lọ ra mílìkì fún òbí kó ní mílìkì òun ni èyí tí òun mu nígbàyà rẹ o súnà kan ò ìsìláàmù kọ́ nìyẹn o. mo jẹ̀jẹ́ tó lè kọ́ ìrọ́ náà ni òṣèlè ń bi kẹ̀kẹ́ rí ẹni àà ah, òṣìkò fọ́mọ ọmọ òríjìnà kẹ̀kẹ́ tí tí ó wá ní ó wá lákàyè rẹ̀ ti ń bẹ pẹ̀lú ẹ̀ ó wá lọ́wọ́ wá dàgbà ó wá lọ́nà bọ́mìtà àti nílò pé dábì ní àti mọ́mí nípa ẹgbà etí mo mú nígbà ìbò ó ṣẹlẹ̀ ìparọ́ mọ́ súnà súnà kọ́mí dẹ́sẹ̀ súnà àti kìtàbù lẹ́yìn sáńkà yìí ẹni tí wọ́n ti yára súnà kò ní fi kùránì lẹ̀ kò Bí ẹ̀mọ́ ká ilé ìlójoojúmọ́ kó máa kà á kó máa tì náà kó máa kà á lákà tó kà kó wá lòun wá dàgbà kó wá lòun lọ sí bí aṣọ bàjẹ́ wá lọ. Ọ̀bá ara ẹgbẹ̀rún márùn-ún àpò méjì fún bàbá àtìyá rẹ̀ òwúlò. Tí máa ń jẹ́ pé ń tọ́ dà láníyàn nígbà tọ́ra ni pé kó lè jẹ́ pàṣípàrọ̀ ẹni tí wọ́n ṣe fún ọ. Mẹ́gbà Muhammad Sọ́ndà wọ́n á padà kàn wá fún wa. Wọ́n lọ́mọ ọmọ kan ò lè ṣe kò tún tó lè ṣe bóbi rẹ̀ bí ẹ bàbá rẹ ni àti yá rẹ tọ́kàn rẹ wà ọ̀gá alhamdulillah mo ti wá bọ́ báyìí at least nítorí náà ti ṣe fún bàbá mi fún yá mi báyìí ó ti jẹ́ tàṣítà tí wọ́n ṣe fún mi ẹ̀rẹ́bìlọ́mọ̀ kan ò lè ṣe kọ́kọ́lé fún yá rẹ̀ tọ́ra mọ́tò fúyà rẹ kó lọ mọ́tà kó lọ lóyìnbó kó ma kó ma réǹdì lákàtì rẹ lójoojúmọ́ wallahi ò tí ì ṣe tí ìyá rẹ ò ní lẹ́tọ̀ọ́ lónìí rẹ súnà ló kọ́ rẹ. wọ́kùn náà kò máa kọ́ lẹ́nu kàrí ma ọ̀rọ̀ àpẹẹrẹ ni ọ̀rọ̀ òbí rẹ. débi pé wọ́n fi làhùmà ìdáná àgúnlé mi náà lálàlà. tọ́wọ́ tọ́ba tí ń lé bàbá rẹ àtìyá rẹ ọ̀ọ́ni ṣèṣe sí pẹ́sidẹ́ntì táwọn yẹn bá tọ́ bá ń bẹ́rí fún ọ ó máa bẹ́rí fáwọn tí wọ́n ni táwọn yẹn bá ń gbẹ̀yàn dákẹ́ tó wọlé bàbá rẹ àtìyá rẹ kọ́ mọ́dé kí wọ́n sì ní pé ń torí pé ọ̀sìn wá wà nípò kan nípò tó ọ̀hún tí wọ́n lè débẹ̀ tí wọ́n bá bí ọ̀rẹ́ ọ̀rẹ́ débẹ̀ ọlọ́run ní àwọn ni kí ìyẹ́ ipò tó gbé wa dán kárẹ̀ ẹ̀ wálẹ̀ fún wọn kájé kú yí wọn ó yí ayé wípé tá a bá ṣe ẹ̀rọ rẹ ìyẹ́ òsókè fẹ́wọ̀n tó lọ ní àjùlọ lórílẹ̀ ayé àjù òbí wa lọ bí ẹ̀ mà la mà ni bóyá ayé lọ́nà ń gbélé wa lọ́wọ́ ni bóyá kò ní sábàbù ni wọ́n jẹ fún wa àbí títà àbáwọn ẹ̀ sáwà jẹ dájẹ́ ni wọ́n lọ sí bísúnà àti tòwánì ṣe tòwánì wò òfin làwọn má jẹ náà àgbọ̀n lè ní àbọ̀ṣùmá wọ́n làwọn má dáadáa kèése yìí nìkan yóò tún máa ṣàdúrà fáwọn òbí yálà wọn ń bẹ láyé ni yóò ṣàdúrà fún wọn kọ́nà ń lè jẹ́ kí wọ́n kú dáadáa yóò gbìyànjú lórí bí wọ́n lè ṣe tó lè ṣe náà dáadáa kódà bí wọn ò sí fún wọn símbọ̀lù ọma dáadáa tó ń náà ni ó àti àwọn tí ò ọmọ yahoo ti báyìí ní

ọmọ ọlọ́run sọ fún un pé tó bá jẹ́ kí wọ́n ti dàgbà tó máa ṣàdúrà báwọn òbí rẹ̀ wípé wọ́kùnrin rọ̀bí hàmúmá kàmáàrọ̀ bàyá ní sọ́ọ̀bì rọ̀ tó yẹ ọlọ́run ọba bàǹkẹ́ òbí mi báwọn náà ṣe bí wọ́n ṣe kẹ́mi nígbà tí mo rẹ̀ ní ayé ayẹyẹkọ́ tààkàǹkọ́ ẹgbẹ̀rún kí ni ẹgbẹ̀rún sọ́rọ̀tù kí ni al-Isra bákan ní ẹjẹ́ àwọn sọ́ọ̀tù bá tiẹ̀ ní kàtà bá fún gbogbo òbí gidi tí ń wò wá àbẹ́ni tí orí náà lò bí bẹ́ẹ̀ sì lórí ká máa kán má ṣe dáadáa tóbi mọ́ àdèkọlọ sọ́jú ẹ̀. ara síwọ́tù mọ́ríàmù yìí ọlọ́run ṣàlàyé fún wa láàrin òbí tí ò fẹ́ ṣẹ̀sìn àbóbi tí ò ṣẹ̀sìn àtọmọ tó fẹ́ ṣẹ̀sìn kódà táwa àtòbí wa òbí wa tí ilẹ̀ ẹ̀sìn táwa bá ń ṣe ò bá pa kọ̀ọ̀kan. káṣe ibi kíkọ́ láwọn òbí jẹ́gẹ́ lè tọ́mọ jẹ́ mùsùlùmí ó tún ní àwọn ẹ̀kọ́ tá a tún kọ́ ní ojú ọlọ́run wípé ọmọ ó tún fáwọn òbí ní ẹ̀tọ́ wọn ìsìláàmù kọ́ rẹ̀ ìsìláàmù ò ní kọ́ máa torí pé ẹ̀rù ìyá òṣìṣẹ́ christian àbáwọ̀jẹ́ jù ó wá fi ṣe irinṣẹ́ pé òun wá ní fún wọn lẹ́tọ̀ ọmọ òun ìsìláàmù kọ́ yẹn ní sọ́tò mọ́rìyà láti àyà forty one dé fifty one ọlọ́run pìtàn lẹ́gbàá ìbọ̀ ní wàhálà ọlọ́run pìtàn fún wa ó pọ̀ ànílọ káà ní ìka wọ́n títà lè fún wọn sọ́nà nínú ìtọ́yìn ni pé Ibrahim alayhi salam wọ́n gbẹ́sẹ̀ dé tí ń jẹ́ pé bọ́mọ mi náà ti lè dé lónìí pé ẹ̀sìn táwọn àbá ń ṣe ọmọ gbẹ́sẹ̀ mi wá bí àwọn àbá ìdíkẹ́lẹ̀ kẹfẹ́ ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n kírísíà ni wọ́n olùbọ̀sà ni wọ́n máa gbé ìsìláàmù lápèjúwe kódà kan gbé ìsìláàmù wá sínú ilé bàbá rẹ tí àwọn ń ṣẹbọ tí wọ́n ń tọ̀ nǹkan sórí òòṣà àbí tí wọ́n ń dá àwọn ẹlẹ́sìn ní ọ̀tún wọ́n náà tí ọ fi pìrìsẹ́ntì ẹ̀ fún wọn. Abáná káńtà wíwú sọ́tún Mariam 41-51. Ọlọ́run ọgbà àlékè ọlá wọ́n sọ̀làyé bí Ibrahim Alayhisalam bí wọ́n fi gbẹ́sẹ̀ dé dádì mi ya abati. Ìyẹn kọ́ni jẹ́ àníyàn ẹni ẹni máàlẹ̀ ní àtíkà fàtẹ́bẹ̀ ẹni àhàdíkà sọ̀rọ̀tọ̀ sàwíyà ya abati. La ta'budu ash-shaytana, inna ash-shaytana kana lir-rahmani يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للرحمن وليا gbogbo wá sí rọrùn wá sí àánú látọ̀dọ̀ ọmọ àánú sí bàbá rẹ̀ tó sì ní àánú rẹ̀ lọ́kàn ìsìláàmù ló parí ìsìláàmù ní dábì ayájíjá rere lákìlẹ̀ ìrùn ìsìláàmù kan nìyẹn tó ń tó gbogbo wá sí ti bọ̀ ẹ̀mọ̀ àrẹ ìsìláàmù sí sí bàbá bàbá òmùgọ̀ kọ̀dà rọ́ọ̀bì bùnà ń jẹ́ àlè àti ya Ibrahim kéèké wọn gbọ́ nìkan wọ́n tún lérí káwọn fìyà jẹ ìfìyà jẹyàn lórí pé fẹsẹsì kéé ṣèṣe sí òní ìtẹ́sìnìyàn lórí pé akẹ́sì òkòlẹ́bẹ̀bẹ̀ lónìí tọ́sílà bá yẹn bá lè mọ́ lórí pé ọfẹ́sẹ̀sì ọlọ́run ọfẹ́sẹ̀ lọ́nà wọn náà lọ ka ẹ̀sùn tó ń ka lọ ka dáadáa ọ̀ sì pẹ̀lẹ́ náà tún ni wọn ò ní bú wọn tiẹ̀ ò ní sọ̀tọ̀ kúta tí wọ́n tiẹ̀ ọ̀ sọ wo lẹ́sẹ̀ ní tí ò dá kó tẹnu rẹ̀ jáde sí bàbá àtìyá rẹ̀ ìsìláàmù ló kó wa bẹ́ẹ̀ súnà ló kó wa bẹ́ẹ̀ nígbà tí bàbá ìbúrẹ́mù ò tí tí ó gbà kí ni bàbá mo sọ ó ní kọ́lá sàlámù nàní láyà náà lùkà mí ni àná látọ̀dọ̀ èmi sí ọmọ sí ọmọ náà ni olùjẹ́ sí bàbá mi ẹ bá bú mi tẹ́lọ́ dẹ̀ ní mí tẹ́lọ́ pòlú ní mí ìdájú dájú mi <laughs> ọmọ sì ní jẹ́ mọ́tò ti bẹ́ẹ̀ ní òtúmọ̀ pé àwọn oníṣẹ́ṣùná àìní fi tí ọ̀dà dá padà sí bàbá àtìyá kò túmọ̀ wípé àní ṣe tí a fẹ́ ṣe ní gbogbo ọ̀làwọ̀n bá àríkẹ́ ọ̀la rẹ́bí ta fún wọn wípé àwọn tí ó gbà wá sí àwọn òwà rẹ̀ náà lọ ka ṣúra yìí láti àyà tó forty one dé fifty one ẹni bá ní kò wá ní yorùbá ó lọ kà kó wọn bí ṣùgbọ́n àmọ́ ṣe ní kí Ibrahim alẹ́ sàrán ó ṣe tí bàbá rẹ̀ kẹfì rí original

níbi bú òbí wa àníbẹ̀lú tí ò dá káfí sọ̀rọ̀ sóbi torí tó ṣe tí ò dá lẹ́sìn àádọ́dà fún lọ́dọ̀bọ̀ ìbọn ìmọ̀ ìsìlámù tí àwọn àgbẹ̀gbẹ̀ pàbó ní ọ̀dọ́ ẹbọ tó ti dẹ̀ kọ́ ọ̀dà sẹ̀lẹ́mù ṣe dáadáa ní ó tẹnu òun jáde sí ọ pé kí màtí bàbá lóhun owó ná owó nà kó lé kí ìbá ìmọ̀ bàbá máa sọ tí ò dá sí bàbá ó náà ìwà àtẹ̀sílùkún pé dáàbì ni ẹjẹ́ kí n fi ilẹ̀ báyìí kí n máa gbẹ́pọ̀ mi wà á bẹ̀ ọ́rọ̀ bí èsì máa bẹ̀rọ̀ bẹ̀rọ̀ lè gbàdúrà mi lẹ́yìn lórí àṣà ilẹ̀ kú dàbí dùn áyè rọ bí ṣèkíyà ayé àwọn òpè ìdílé nù nínú súnà mi wọ́n lè wọ́n gùn fíìmù lé àbí ìhànàlá yóò fi ọlọ́run gbà ń fi orí di bàbá mi wọ́n tí wọ́n ní ìnàhù káàdà mí náà dọ̀ọ̀lì máa kà mọ́ ìtọ́jú sára pé ó mà kí bàbá àwọn ọ̀nbẹ́nu àwọn tí ń ṣe ẹbọ ó mà kí bàbá àwọn ó sọnù tó ti rí àwọn ìsọnù tó wọ́n tó ń ṣàdúrà fún wa ẹ̀ẹ́dẹ́kẹ̀ẹ́ tó ń ti bí bàbá àwọn ti wọ́n tún ṣàdúrà fún ọ. kí ló rí wọ́n mú fèrò ní àbí ọlọ́run máa ń forí di bàbá mi. wọ́n náà ìgbésí bàbá mi ò tẹ̀lé tí ẹ kò ní kọ́ ọmọ ṣàdúrà fún. ìgbésí bí wọ́n ní sẹ́sìn ọlọ́run tó yí ọtún bàbá mi ò tí ì gbọ́ yé bẹ́ẹ̀ ìyá mi ò tí ì gbọ́ bẹ́ẹ̀ lẹ́yìn tàájú òdì lẹ́yìn tó bá kí àwọn àwọn tán ọ lè máa ṣàdúrà fún wa ìsìláàmù ló pa bẹ́ẹ̀ wọ́n mú fèrò ní nàgbọ̀ọ́lé bàbá yóò tí ìkú sórí ẹbọ bẹ́ẹ̀ ni bí kéde yóò bá tí ìkú sórí ẹbọ àmì mọ́ sí gbèsè kò tí ìkú nígbà náà náà lórí ẹbọ yẹn ìbọ̀yà mo ti ń ṣàdúrà kọ́nà ń jẹ́ kí bàbá àwọn kọ́lọ́kọ́ mú un forí jì kí bàbá wọn lè gbọ́ sí jẹ́ sùlámù yìí ẹ̀kọ́ sùlámù ni ẹ̀kọ́ súnà ni súnà ní kọ́ máa kárí òbí fi ẹyẹ sọ̀sọ̀kú sọ máa àwọn òbí wa tí kí wọ́n wò wá wọn má gbọ́ táwọn àfá yẹn ń sọ ẹ má gbọ́ wọn tí wọ́n sọ nípa súnà wà láyé rọ́nàpá wọn táwọn àmọ̀ láwọn ọ̀rẹ́ láwọn èèyàn káàmọ̀ láwọn àfá káàkiri nílẹ̀ Yorùbá kájọ wọ̀ yàwó máa fà tó gbajúmọ̀ náà wọn àfá súnà ti yẹ pé ìjì wá ń pé ọmọ sí ni pé kówó òbí fín àbàwọn náà a sì máa bó ní kálukú tó ń òbí wọn lé ọmọ ẹ̀yin gẹ́gẹ́ fún ayé tẹ́ẹ̀ tọ́lọ ọ̀pọ̀lọpọ̀ yìí nìyí làwọn òbí ń ṣègbè fún látara àwọn tẹ́ẹ̀ ṣe tí ò ga so ẹ má bà àwọn èèyàn lẹ́rù mọ́ ẹ má bà wọn ló mọ́ ẹ má jẹ́ kó yíran kó tọ́mọ bá tí wọ́n ń sin lọ́hùn tí bá ń ṣe tọ́ lọ́hùn ìsúnmọ́ rẹ̀ ní pò bí ó máa wá bí ó wá ba ló jẹ́ ìsọkúsọ ni ìsìláàmù tí ọmọ fẹ́ sìn dáadáa òun ní kọ́ lẹ́kọ̀ọ́ yìí ẹ jẹ́ lọ wo sórọ́tù láti àyà 14 dé 15 kájú ohun tọ́lọ̀ ọba àríkẹ́ lábá òbí sọ ọmọ tí ó bá lè súnà tí ó bá tẹ̀tẹ̀lé tó ṣe ṣùgbọ́n àbá àgbẹ̀ lẹ́yìn pé àwọn tí ó máa kàrá rẹ̀ lẹ́yìn wọn ò ní kàrá bù fún wọn ò ní kàtà ládà fún àwọn tí àti wọn máa kà wọn á ní àtàwọn tí àtà fíìmù náà ni wọn máa fi tú fún. dọ́là bá ń bá wa sọ nínú ṣọ́ọ̀tù lòkù máa nù wípé òwò sọ ilé a pè é sákìyèsí pé ìyá rẹ̀ nù lọ́gbọ́ eré àní o bàbá rẹ̀ má fi ta yí o ìsìláàmù tún náà pè wá síbẹ̀ lọ́gbà Muhammad sọ̀sọ́nà wọ́n bẹ̀rẹ̀ lọ́rẹ̀ wa Aisha ọdí àwọn ọ̀tá ara ńlá bóò ni wà náà lè ṣe rí wọ́n ní ká ìnà kó lóko wọ́n kò hàn ẹgbẹ́ ìwọ̀n ní kakọ̀ wáyé tiẹ̀ ni wọ́n bá ti kakọ̀ wáyé látòkè délẹ̀ bí kùránì ṣe ṣàlàyé àwọn òfin làǹdàbí ìmúlò lọ́gbà Muhammad sọ̀sọ́nà bàbá àwọn kú kátó bí wọn ti ìyá wọn kú wọn bẹ̀rẹ̀ kékeré tó ń ti bẹ́ẹ̀ ànábì sì níkẹ́ ìyá wọn lọ́kà nábì lọ sí àdúgbò àbúwá tí wọ́n sì ya wọn sí lọ́kà nábì wọn àbúwá yìí ìbẹ̀rẹ̀ ní àti ìyá mi ti ń mọ lọ kú àwọn àbọ̀dọ̀ sọ̀rọ̀ mr azanto rọ́bì ẹn ẹ̀sẹ̀ àbùfẹ́ wà ní omi ipò tíyà mi wà lọ́kà mi ó mú mi ó gbà mí mo wá gbáyà ọ̀nà lọ́jọ́ ọlọ́pọ́lọ́ náà ni kò bá fìlàmù ṣé mo lè tọrọ àfúrójútù fún pé kó wà ní jẹ́nà direct àbí òun ló máa bẹnu àwọn ipò míì ní àwọn gọ́dọ̀ dání ọlọ́tọ̀ ni ọlọ́run bò fà nábì ní ọ̀dà kó sàdúrà ká nábì wọ àlìjẹ́nà direct fún yàwó láti wá ní kò tó wá tó béèrè béèrè lọ́wọ́ lọ́wọ́ pé pàṣẹ ẹ̀dẹ́ntì wú ẹn àzúrò òmìnir pé tí ìmá ti ẹ̀rẹ́ ìṣàdúrà fún ṣé mo lè lọ bẹ sàárè ọrùn ìyá àwọn òkú lórí ìsìláàmù táwọn ṣe tó ti bẹ́ àfẹ́dẹ́ sì lọ fún wọn nípò pé ìyá àná tó lọ bẹ sàárè wò nígbà tí wọ́n kú tán ṣé ìsìláàmù tó ní kọ́ ọmọ tó lọ bẹ sàárè ìyá rẹ̀ tí wọn lọ máa bẹ lórí ẹ̀sìn kan náà wò láwa ní àsúnà yẹn kọ́ yóò máa di àwọn ọmọ sí ìyá àwọn ìṣọ́kùsọ̀ ọ̀rọ̀ burúkú ni. àdàbà Muhammad sáà ń tẹ̀lé rẹ̀ ni wọ́n wọ́n lọ ń bẹ sàárè àwọn òbí wọn wò tó ń dé ìyá ọkú láì kúrò ju tó ń sọ àmọ̀túwà. tó wọ́n lọ wọ́n fi ilé nǹkan ìwà ìdè yìí ó sàfọ́lẹ̀ fún mi ènìyàn kí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́run gẹ́gẹ́ wá rán ọmọ ènìyàn létí pé ah, a ọlọ́nà àwọn ọmọ pé ẹ̀rù ẹgbẹ́ sípò nítorí wàhálà ọlọ́nà wa ń sọ fọmọ pé hàmàdàtù ọmọwú wà lẹ́nu àyàwà ìyá rẹ̀ ló gbé sípò lórí ìnira lórí ìṣòro wọ́n fi sọ́ọ́nù hù fi àmín oṣù tó jẹ́ yóò fún lọ́mú yóò pọ̀ sẹ́yìn fún ìdí kíní ọdún méjì wàlíwàlì lẹ́yìn wá wá dá àwọn òbí rẹ̀ méjì ìgbéyà bàbá àtijọ́ rẹ̀ dá wọn ló àkùnrin tó pa wọ́n láṣẹ wọn ó mọ àyàfi sẹ́lẹ̀ òsì ó mọ àyàfi àyàfi olóòsì ló wà ń jẹ́ àdáka àdá ẹni tó ṣe léka bí máa rí ṣẹlẹ̀ tàbí ìyá rẹ̀ tí bàbá àbí ìyá rẹ̀ bá tọ́ba ní ọ́lára tẹ́lẹ̀ wọ́n pọ̀ wọ́n láti kọ́ dáhàdáka wọ́n ń bọ̀ dágún pé tọ́lá dẹ́ẹ̀tì mi tí mo ń ṣe lọ́wọ́ lójú wọn fẹ́ mọ́ ìṣẹ́ tọ́lá mọ́ wọ́n mi ṣe ìdágún rẹ̀ mọ́ ṣe àdẹ́bì ló ní kí mọ́ ṣe mọ́ ìṣẹ́ tọ́lá mọ́ tọ́lọ̀ tó ní kọ́ mọ́ ṣe dáadáa sí táà náà tó ní kọ́ máa ń fún ilá pọ̀ ní ẹwà ní kọ́ máa ṣe ìtẹ̀lá àwọn méjèèjì ọlọ́ni wá iye òun nìkan ni fàlẹ́ kò tí ẹ̀hùn má má da àwọn lórí lórí ìní ọmọ ìtọ́lọ̀ ma má da àwọn lórí lórí ìní ọmọ tẹ̀lé ànábìmọ̀ síbẹ̀ o tọ́jú ẹ̀hùn má dá wọn lóhùn ní kọlu wọn fi o má dá wọn lóhùn ní káwá pí ọ̀pẹ̀ láti ẹ̀rọ mọ́kànlá láyé mọ́ ẹ̀rọ bíjà ní náà ọ̀gbádùn má dá wọn lóhùn débẹ̀ wọn má dá wọn lóhùn òní kan má fún wọn lẹ́tọ̀ọ́ tí ó yẹ kó fún wọn pàtàkì tí ẹ̀wù mọ́ má dá wọn lóhùn lórí tí wọ́n ní kọ́ tí ò dá ṣùgbọ́n o wà sọ ṣíbẹ̀ ẹ̀wù mọ́ ti dúníyà máa rùfà bíbẹ́ tó ń bẹ láyé pẹ̀lú wọn ṣe dáadáa pẹ̀lú wọn bẹ́ẹ̀ bíbẹ sọ ń bẹ láyé ṣe dáadáa pẹ̀lú àwọn òbí rẹ méjèèjì má torí pé ìwà àti dájú àti mọ́mí ẹ ọ̀rọ̀ yóò lera yín lórí pé báyìí ló dáa wọn lọ sí máa ń fún wa lówó oúnjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀nà mẹ́rin ọdún ìdúró oúnjẹ yìí àbáwọn lọ ń fẹ́ èrè lọ lóde ẹ̀yìn lọ́lọ́lọ́lọ́ ìjẹ́ máa tẹ̀bílẹ̀ tẹ̀bílẹ̀ ẹ̀rọ àwọn ènìyàn fẹ́ ọ̀rọ̀ búkú ló sọ yìí tí wọ́n náà tẹ̀bílẹ̀ fún yìí tí wọ́n ni wọ́n tẹ̀ ọ̀rọ̀ búkú ló sọ ìmọ̀tẹ̀lé wọn lórí dáadáa àbí lórí tí wọ́n pè ọ́ sí lórí ìdánìdì olórílẹ̀ ayé àìmọ̀tẹ̀lé wọn iṣẹ́ ìbú ni. Bẹ́tẹ̀tẹ̀lẹ̀ ọmọ fi mọ́tò gbé yà rẹ lọ sí lọ́sítà ọmọ fi mọ́tò gbé àbá rẹ lọ sí ibi iṣẹ́. Ìgbè tí ẹ wá ọ àbá wa níjì tẹ̀lé lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn náà fi mọ́tò gbé mọ́ ìsìlámù kọ́ lọ sí o. Ìsìlámù tó ní ayé bá wọn lò dáadáa ṣùgbọ́n níbi tí wọ́n pè lọ sí tí ò dá wọn ọ̀ ní tẹ̀lá wọn àwọn tó tẹ̀lé ń ni wọ́n tẹ̀lé ìtẹ̀bí ilẹ̀ mẹ́rin ànáàrà ìlàyé àwọn tí wọ́n tẹ́ wá tẹ̀lé tèmi yọ tẹ̀lé lórí mọ́sálà yẹn ṣùgbọ́n mọ́sálì má rí wọn fẹ́ wọ́n wà fi rí sí ìrí wọn fẹ́ ni pé nítorí pé wọ́n fẹ́ lọ wọ́n ìwọ́n náà wọ́n bò yọ ikò yẹn èrè ọmọ sí wọn pé kọ́mọ́ wọ́n wá nẹgbẹ́ lórí bàbá àtìyá rẹ̀ ọkàn ní ṣe ń tán ní ọmọ kọ́tán ní ọ̀ṣẹ́ lẹ́yìn tí wọ́n fi kákó tí ọlọ́run ẹ̀dá kò sí ẹ̀sìn tó pa wá níwà kan báyìí láwa ní kéèyàn ṣe ń ṣe ọlọ́run ní màá róbe fín wọ́n láyé rọ̀ ọmọ tó bá róbe fín tó ní pé gbogbo oṣù súnà ni ó ti gọ̀ kókó oṣù súnà ni ó kókó gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó wá rẹ̀ fi súnà fojú súnà rẹ̀ ní lójú àfi yóò tù lórí pé ìpàdé súnà àdáka buhari ìpàdé fi súnà àdáka súnà èyí náà ẹ̀ máa a ẹ̀sìn ọkọ̀ máa ń ti gbọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ súnà ẹ̀sìn ọ̀rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gan kò gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí máa lo ṣìgára ó bẹ̀rẹ̀ sí máa lo ṣòkòtò wọn àwọn láti gbogbo òun mọ́lá dáadáa ẹni tó bá jọ máa rẹ kọ́ tó máa wọ súnà sóbì súnà òjò kó lékún ọmọ rẹ ni o ọmọ tóbi bá ń gbádùn kó tó máa rẹ súnà òbí ó fi máa gbádùn rẹ sí ni àwọn táwọn ń sọ̀rọ̀ yìí kọ́ nílùú witness ajẹ́ ọlọ́run ní arábíbà ló jẹ́ lọ́dà òbí bẹ́ẹ̀ sì gbogbo àwọn tí wọ́n ń dáhùn àfún àtàwọn ọmọ lábà súnà àwọn òbí ìbànújẹ́ dára wọn. torí ìpẹ̀jà gbòye ẹjẹ́ tó káyà ni kàdà pé iṣẹ́ ìsúlẹ̀wọ̀n ọba dáadáa ò ní kí ọmọjọ́ máa bú sóbì dáṣẹ́ kà ní sóra rẹ̀ àkọ́kọ́ náà kà nífẹ̀ẹ́ olórí jẹ́ sóra tá a kà lẹ́yìn ilé àtàkà sí. àpọ̀ ọlọ́run pín ọmọ sí ìrọ̀rùn méjì ọmọ dáadáa sóbì àtọmọ bú sóbì ọlọ́run wá sàlàyé ìjọ́gbé jẹ́yìn ìran àtàkẹ́ náà ọmọ tí àwí fún ọlọ́run wọ́n sọ ìyẹn ìsáná بوالديه إحسانا أي أبونا إحسانا إحسانا هذا كلا في وتعرفين كأبسوه أبسوه في أبتا رموان حسنا بومي بأسي أصلا فمي يقول ما دادا olùsèdára sáwọn òbí rẹ̀ méjèèjì rẹni hamalatuhu umuhu kúrha ìlú lukman hamalatuhu umuhu wà nínú alẹ́ wà rí. gbọ́n nínú súwàtà wà yìí kọ́ hàmàlẹ́tù ọmọ lori ha lórí ìnira ìyá fi gbé síkù ọ̀wọ́dọ̀ ha lórí ìnira ìyá fi sọ ọ́ kalẹ̀ àwọn sọ lọ́wọ́ gbàgbé ẹ̀ òní kọ́ máa gbàgbé ọjọ́ ìbílẹ̀ ọjọ́ ìkúlẹ̀ ọlọ́run àwọn ọmọdé tí ọjọ ìkúlẹ̀ ó sì ti kó wọ́n tí ọjọ́ òun fi sí ìṣùgbọ́n náà náà má fi yíò náà wá sí tẹ́mà lè ṣú ọmọ tẹ́wà pẹ̀pẹ̀rẹ̀ bí ma tẹ́wà sọ wá di ẹ̀rú tí wọ́n máa ṣe ìjọ ní ṣú ọmọ ẹni àwọn tẹ́lẹ̀ ọlọ́run àwọn ti pé wọ́n ní àwọn ẹláwọn ẹ̀tọ́ ìlé olóní ọlọ́ni wọ́n fi sọ ọ́ lóhùn fi àmì àwọn lẹ́yìn tó fi ìnira yìí ló fi dé yín ó tún fún ní bí ọdún méjì ló tún fi tọ́ yín àní ṣkókòlì ọ̀fíṣọ́ọ̀lù tàlàtúrẹ́ ṣáà rẹ̀ àfọ̀ tọ́lọ̀ ní a tún fi ìyá yìí tó fi tí ò lé ní oṣù ọgbọ̀n thirty months ló fi ló fi tọ́ yín fún ẹyẹ rẹ̀ nígbà tó fi at least ó fi kíni ó fi six months tó fi ó fi ó fi ròyìn ó fi ní twenty four months nígbà kíni two years òun ló fi tọ́jú yín ọlọ́wà ní irú ìjáun ẹ̀ṣẹ̀ dáadáa sí ọlọ́mà tó ní kẹwàá ẹjọ́ ọmọ tó dàgbà lórí dáadáa ọmọ dáadáa ẹgbọ́ ọmọ dáadáa tí ìyá rẹ̀ bẹ̀rẹ̀ sí máa tọ́ ọjọ́ àkọ́kọ́ oṣù àkọ́kọ́ ọdún àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ́bí ẹ̀kọ́ àtẹ ìdá àbàlábọ̀ aṣọ́gbàbò ó di pé ọmọ yẹn ń kọ́ ó dàgbà ó gbọ́dọ̀ dàgbà báyìí lóṣù èmi jọ ten years láyé èmi twenty years èmi forty years wà dúró gbà táwọn ẹni tí ń ṣe wàhálà lé lórí oúnjẹ tó ń jẹ lójúmọ́ oúnjẹ àárọ̀ àbówòwò yóò ṣe lójú lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ times seven times oṣù kan times ọdún kan ọlọ́wọ́ ni wọ́n á ta ìdá bẹ̀lọ́gọ́ àṣùdàwò wọ́n náà wá dá ọ̀ndá lọ bí fẹ́ ọ̀pọ̀ wọn sápò alẹ́kọ̀ọ́ ni wọ́n gbọ́ oṣù tó ti rẹ̀ bí olú owó oṣù tí ń pa ikí máa yọ iye kan fún bàbá àtijọ́ ni ọ̀ndá náà ti rẹ̀ ni alẹ́kọ̀ọ́ ni àtẹ ìdá bẹ̀lọ́gọ́ àṣùdàwò wọ́n bẹ̀lọ́gọ́ àrùbà ó dé bí ọdún bí ọdún ogójì ọdún lórí dáadáa tí ah, ẹ̀ka rí lára ọmọ yìí ni pé yóò máa ṣàdúrà pé ẹ̀mílẹ̀ ah, ti wá dàgbà báyìí ẹ̀mílẹ̀ ti ń pa wọ́n sàkó báyìí ntọ́kù ni bó o ní ìyá mi àti bàbá mi tí ò ti kú tí ò ti kú báwo ni ó sì máa ṣe àǹfààní lára mi. Rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta 'alayya ìsìláàmù ni ọ̀ súnà ni ọ̀ tọ́lá ńlá kò fún mi lágbára kí ni náà lè rọ́pẹ́ dùn kí n dúpẹ́ fún ọlọ́pàá náà ní àmàtàkà lẹ́tí àmì àmìkà àlàyé kíri ọlọ́run ṣe fún mi mo fẹ́ dúpẹ́ rẹ̀ náà lẹ́yìn náà wà àìdáwárí ìdáyìí mo tún fẹ́ dúpẹ́ oore tó ọ ṣe fún bàbá àtìyá mi látara mi wọn náà àmàlà sọ́ọ́lì hẹ́ńtà rúbáhù mo fẹ́ kí n ṣiṣẹ́ dáadáa sí ọlọ́run bó yọ ọdún ọlọ́run wá sọ̀rọ̀ yà àwọn ọmọ gidi nǹkan ọlọ́run àwọn ọmọ tẹ́ bá rí báyìí أولئك الذين نتقبل عنهم أحسن ما أما دعنا أدبا سوروا لا يلي توسو أما كنت أمدو أما أما أما أما لدي يدي شو يلي سنو أما بدا لسا جدا جدا ما يسنو يلي ما سنو يلي يلي يلي wọ́n ti ń tẹ̀lé kìtàbà sínú àlọ́sọ̀lọ́sọ̀lọ́ ẹ̀kan àwọn ọmọ tí ò gbọ́ sínú ẹ̀yẹ tí wọ́n gbọ́ tọ́lá ń yé tí wọ́n gbọ́ tàbí àwọn làwọn ní wọ́n lè rí kọ́ọ̀dà níwárí ìdé yìí òun fi lákùmọ̀ ẹgbẹ́ ẹ̀yà rẹ̀ lábẹ́ àdájì ni tẹ́lì kọ́ lóòrùn lọ́sùn náà ní ọmọ wa fẹ́ bàbá ti yàrá wà láì méjì rọ́mọ tó máa máa mú ìgò báyìí ó sì fọ́ lórí yàrá ìgò rí o ó sì pàgọ́ lórí yàrá náà mọ́gí ránù wà látọ̀ lórí ọyẹ́ olè má ṣẹ̀sìn kí ìbàbá àtìyáwá rírú bàrẹ́ ìsìláàmù táwọn pèpè sí súnmọ́ tábìlábì sílẹ̀ ìtàbílábì káwọn àmẹ́lẹ́ àdéhìsá oríṣà orí àwọn àdéhìsù àbẹ́bí mi sàlàyé tí wọ́n gbẹ́nu buhari so ọmọ tí ò bá ṣe dáadáa sóbì òun bí òbí ló sì tọ́ wọ́n tún sí ẹgbẹ́ tí ò dá wọ́n á ti sáré àwọn afárá burúkú tí wọ́n kà máa kọrin tí mo sọ nípa oníkà ti dùn òun náà wá dà lórí lórí aburú wọ́n á ń ṣépè àbí ń sá ìgbọ̀ sí òbí irú àwọn ọmọ wàlẹ̀dí kọ́ọ̀rẹ̀ níwá ìdẹ́ yìí ó fi lákòmá àwọn ọmọ bùn lórí àsìkò ọlọ́nkọ̀lá wá ń sàlàyé irú ìbẹ̀yìn tí mo rí pé nú táyà kejì ìwọ̀n láì kẹlẹ̀ rí ná àkọ́ àlẹ́ yìí mo nìkan wọ̀ àwọn yìí ní nítorí àwọn bá ti ṣe ìlérí ibú ìlérí ìbànújẹ́ tó ń ṣe fún wọn ní òṣèlú fún wọn. so ewu tí a kẹ́ ayé ẹni wọn kúrò ní pété táwọn àyíká nínú kùránì àsìkò olè ìdáwà àti wọ́n ti ṣe ẹni àdíṣẹ́ ọmọ wọn sọ lórí àwọn àdíṣẹ́ náà sọ lórí bá lè ọkọ̀ ojú mo jẹ́ ìfẹ́ sọ náà nìyẹn ẹlẹ́lẹ́rẹ́ ẹ̀ẹ́dẹ̀bí àkùnrin náà lẹ́kọ́ sí látàárọ̀ ẹ̀ẹ́dẹ̀bí ẹ̀kọ́ bìnrin ìtúmọ̀ tẹ́ṣe ẹwà bá wa tún wá síbíláwù mẹ́jà náà àgbélé mi náà rọ̀hàn torí pé aláàfáà kan sọ nínú tó ń dìde ó ní ẹ̀ṣẹ̀ lé ẹyẹ ẹ bá mọ yóò ṣe máa ń ẹ̀kọ́ kúkẹ́kúkẹ́ wájú òbí ẹ̀ òkúnlẹ̀ òjọ̀wálẹ̀ tí wọ́n wájú òpọ́n wọlé òkúnlẹ̀ àbí ká káwà fún ẹ̀kẹ́sẹ̀ fún ẹ̀ká bìí ṣàfù ìgbí ń jẹ́ ìyẹ ẹ̀hùn ní ọ̀pá mára rẹ̀ tí wọ́n náà bá dé ọ̀lẹ̀ fọ́ pẹ̀sẹ̀ àbálẹ̀ sí àrẹ̀ èdè wọn sá àbá yóò máa lọ má dáwájú ẹ̀ àbá wà fún ìwọ́n tẹ̀lọ́tọ̀ láàrin àbí ẹ̀fọ́ náà sáré ìwọ́n tó pẹ̀lẹ̀ mọ́ ó rí ẹnìkan jọkan àtẹnìkan ìkan dàgbà ìkan wa kéré àwọn àjọ lọ sáré wọn á pè pé wá ẹni tẹ́ ìjọ lọ òun bó omi lẹ́sùn

bí a bá jẹ́ pẹ́sidẹ́ntì táwọn èèyàn bẹ́rí fún ọ táwọn yíò kẹ́kẹ́ máa bẹ́rí fún ọ ni wọ́n máa bẹ́rí fún òbí rẹ̀ lọ́sí kí gbogbo tí èèyàn fi ṣe dáadáa láyé sí ẹ̀dá láyé a fi ṣe dáadáa sáwọn òbí wa yáyá sí tí ń bẹ́ẹ̀ ní àfíríkì àbá ní ẹ̀ má débẹ̀ aláwọ̀ ní sọ̀rọ̀ àmọ̀ rẹ̀ wọ́n harifu sí ìfúnmà ẹ máa jẹ gbogbo tí ń bẹnu àìsàn rẹ orí ní gbàdọ ṣùgbọ́n ni ẹ má débẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo tí ń já pẹ̀lẹ́ nílẹ̀ ìran bí gbogbo tí ń já pẹ̀lẹ́ tó máa lè fi fún òbí ìsìláàmù òtakò àti ìran díẹ̀ tá a yọ ká ààrẹ di ìsìláàmù tó ní àmàdìmẹ̀ yóò nìkan àìkú ńlá mọ̀ ní kí wọ́n náà ọjọ́ lọ́wọ́ lọ àìkú àìkólé ò ní kọ́ fún máa ní bàbá tó gbé ǹkan máa wọ́n àìkólé ò ní kọ́ wọ́n ní láti yà ẹ̀ẹ̀kà ní ti nìṣẹ́ límú ní máa sí aládùkọ́ ilẹ̀ ń rìn ní odò kó lẹ́yìn fáwọn fìyà ọ̀gbádùn àkọ́kọ́ yẹn ṣe máa ni. ìsìláàmù àà ní tó wù wá náà àfà wá lè báyìí náà tọ́lọ̀ ń àwọn náà gbọ́ pé ìkúnlẹ̀ òṣèlú ọ̀nà tí sàmù fi mú àpẹẹlẹ́wà kákò rẹ́kọ̀ọ́ bí i ọba wa sáré wa ṣẹ́mọ̀ lọ ní agége àkọọ́lẹ̀ ń bẹ lọ́rọ̀ lẹ́sọ̀ ọba ṣẹ́jọ́ bọ́dé wa alábí ńlọrin àríkà àrígbọ́ náà lọ ọba máa ṣẹ́gun tó sọ̀rọ̀ sí àwọn náà bọ́ kún yìí lọ́kùnbọ̀ ọba náà bọ́ sí ọba ṣẹ́gun bá kí Muhammad níwò fúkà àwọn àfáà gbàtà náà nílẹ̀ Yorùbá ń bí síkà àwọn náà la lè pè ní wọ́n jẹ́ tọ́tọ́kọ̀ àkọ́kọ́ ní àwọn tí ọ̀pọ̀lọpọ̀ wá láǹfààní àti rí wọn àti sáré ni tó rí wọn wọ́n fi yíra pé gbogbo bí omi bá òbí lò lápàálẹ̀ ìṣúrámù ni àtẹ́sí wọ́n yọ ìran àkúnlẹ̀ pé àwọn dáwọn èèyàn fi ń ṣèkúnlẹ̀ kò tí láwùjọ ẹ̀ṣẹ̀ṣẹ̀ náà lọ́dẹ́ bí a ní ní plan lónìí ni pé bọ́lọ̀ wọn bá àlejò láṣẹ wá pa ọmọ aláṣẹ òun náà tá a kà fún un ọlọ́run tó pa mùsùlùmí gidi láti rí pé mẹ́wàá nú àwọn tí ó dé àṣẹ ọlọ́run àṣẹ ànábì lórí àṣẹ èèyàn especially lórí àṣẹ bàbá lórí àṣẹ ẹ̀yà lórí àṣẹ ńkú àdúgbò rẹ̀ kan islam fọwọ́ sí i ẹ̀ka sọ́ọ̀tù tọ́lá ọmọ ìdásí lórí sọ́ọ̀tù tọ́lá ayé àṣẹ ní fọ́ ọlọ́ni kúl nǹkan ní abá òkú ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbogbo mùsùlùmí ẹni tó bá afẹ́rúgbóyò irúfẹ́ àárọ̀ tí ó sájé kí àwọn bàbá yìí wà ábí náà ókù àwọn ọmọkẹ́ẹ̀bí wà ẹ́kù ẹnukù àwọn bọ́dá sí wà áṣíwájúkù àwọn kọrí àwọn ìyàwó rí wà áṣíwájúkù àwọn mọ̀lẹ́bí yìí wà mọ̀lẹ́lẹ́kùtọ̀lọ́tùmúra tẹ́ẹ̀ torí ẹ̀gbẹ̀sẹ̀ náà jẹ́ gbogbo ìwé gbogbo òkan kẹ́ẹ̀fẹ́ kó bàjẹ́ ẹgbẹ́ àwọn ohun ọmọṣẹ́ kí lọ́tọ̀ gbọ́dà àbáwọn ilé tẹ́ẹ̀kọ́ àwọn àyíwù ló máa mú mú lọ́kàn yín lẹ́rẹ́dì láti gbé e sókè lẹ́gbẹ́fẹ́ rẹ̀ sókè ju fẹ́ tọ́lọ̀ fẹ́ lọ àhábà ilé ikú ẹ̀nífẹ́ rẹ̀ ẹ̀pìfà rẹ̀ ẹ̀rẹ̀dìfẹ́ kọ́ọ̀tì ẹ̀ in as much tẹ́mà gẹ̀ẹ́kì ẹ̀ ẹ̀ kí ẹ̀kẹ́ gba sí ń bẹ láàrin ẹ̀yìn àtọ́lọ́ jẹ́ ẹ má sílẹ̀ ẹ̀rọ ìṣúyó. Bàbá wọn tá a kà yí ní àhábà ilaykum min Allah ẹni ìfẹ̀rẹ̀ jọlọ lọ. Wa rasulihi ẹni ìfẹ̀rẹ̀ jù jọlọ lọ. Wa jihadin fi sabili ẹni ìfẹ̀rẹ̀ jù fẹ́ jagun ẹ̀ jọlọ lórí dára lọ. Ìgbèrè yẹn lọ́dà wo. Àtàlọ́ bàṣù ẹ tí ẹ̀wọ́n ń ba fọ́nà ẹ̀sìn ọlọ́run jẹ́ tẹ́ẹ̀sì mà tẹ́ẹ̀ka ẹ̀kọ́ ṣe yí ẹ̀wọ́n ń ba ọkà àwọn èèyàn jẹ́ ẹ̀ ń gbé gbèsè ọlọ́kà lónìí tí ó dáhùn ìyẹn òru ẹ̀ ń fọ́ máa wẹ̀ ẹ̀dá ọlọ́run àwọn ẹni ọlọ́run tí wọ́n ń sin bẹ́ẹ̀ ń pè é ọlọ́run ẹni tó sì dọ́rọ̀ lọ́pọ̀ ya fún mọ̀yẹ́ lékí mu lọ́pọ̀ mi lékí mu àjòkòrò lóje ìwọ̀n zúrí ọdẹ ẹ̀lékí áfíìsì ẹ̀lékí lọ́gbẹ̀bí ẹ̀lékí jẹ́ ẹ̀lékí ẹ̀ẹ́bẹ̀rẹ̀ lágbẹ̀mẹ́wàá ẹ̀ẹ́bẹ̀rẹ̀ látàfẹ́mu ẹ̀lékí lọ́làṣùbá kí àwọn jẹ́ náà wà sí lọ. Ọ̀nà amúgbẹ́gbẹ́gbẹ́ fún bẹ́sì ọlọ́run tí wọ́n gbé ń jí ń dáwọn àwọn èèyàn sórí, wọ́n tó fẹ́ lọ àwọn àwọn èèyàn míì tí ó fi ń jẹ́ ọ̀rẹ́ láti wọ́n fi kún àwọn amú wọn lọ́ta. Ẹni bá ti láì, ó lé ògbó lọ́wọ́.

àdúrà òbí ni ó ṣe dáadáa fáyé èèyàn àti yámáyà àgbẹ̀já ó tiẹ̀ súnà ló gbá fún ọbẹ̀ ẹ̀já àti ìfẹ́ ìfún àbẹ́ta lẹ́gbàá Muhammad sọ́sọ́lá wọ́n ní láyé ti sí ìwádìí dúró wá rí dá láyé ti sí ìwádìí dúró wá rí dá ọ ò lè san èyí tó bí ṣe fún láyé kò lè sọ kò sí tó lè sí fún bẹ́ẹ̀ wàláì kò sí tó yẹn lè sí fún bẹ́ẹ̀ tí yóò fi wá san èyí tó bí ṣe fún yẹn wọ́n dà kó bí ìrẹ́jọ́ ẹgbẹ̀gbẹ̀ àwọn òbí tán gbọ́ tọ́jú ọmọ máa mi yẹ pé lọ́wọ́ lójú ní sí àkìtà wà láì kí yà rẹ̀ jọ sákìtà òdì táàbù wípé kọ lọ́wọ́ wá sí ní ọmọ wa gbà ẹ̀sán rẹ̀ padà fọlọ́ ní ẹ̀fọ́lọ́ bí ẹ̀jẹ̀ yà rẹ̀ tó bá di sáàbù rẹ̀ tó tó kú bá lórí kó jọ sákìtà lọ́wọ́ ò lè fi yóò ṣe rí sí pé nítorí yà rẹ̀ jọ sákìtà súnlò kọ́ rẹ̀ ẹni bá fi ìrọ́bì sí tó fi tì sún sí ìtàgàdà Muhammad kó tún náà ọ̀rọ̀ búburú tán ìtàgàbì ní olùdá àárín ọmọ àtòrò bíbú ni èsì níbẹ̀ èsì àwọn bá kò ní pé wọ́n dà ní ọmọ àti òbírú ẹ̀sìn àmì àmúnà nínú mẹ́rin fárúkúnà bí yí bẹ́ẹ̀ ní márùn-ún wàzọ èsù ní ẹ̀ka ọmọ tẹ́sán àwọn àwọn òkúta ó máa sọ kù ó ń ṣe ìyàpù so anábìdá ọmọ rẹ̀ san òbí rẹ̀ lẹ́sàn ìlà àyìn jíjà fún òun lóka àyàfi kọ́ yẹ ni pé orí ààrẹ lẹ́rú ọba lọ rẹ̀ alóko ẹrú ọba túlẹ̀ èyí ò náà tó bá ṣe lọ kàn sálẹ̀ sàárè ni kò tí ì tó àríkọ́ màkà má tó tó yẹ àti bàbá òun sàdúgbò fóun wá lóun ò ní gbà ní yàmá àbúrò kọ́ ní yà àbúrò ní fún lẹ́tọ̀ọ́ ní àpàlẹ́ ọ̀sìn máa bẹ́ ni má bàjá má sàdúrà fún máa bẹ pẹ̀lú ẹ̀ kọ́nà kọ́nà ń jẹ́ kí àwọn kan tó wọn líle ẹ̀hún tọ́lọ̀ máa jẹ́ kọ́ ní ẹ̀mí dáadáa lọ́wọ́ lè dùnánù rẹ̀ tí ó jẹ́ ìta ẹ̀sẹ̀ rẹ̀ má dis ọ́nù bàbá rẹ̀ o má dis ọ́nù ìyá rẹ̀ ìsìláàmù kọ́ ló sọ yìí o súnà kọ́ ló kọ yìí sọ yìí o ó fún ní tí àmẹ́tì lọ sọ ẹ̀ ní kò tiẹ̀ súnà tó ń fọ́bẹ́ bí súnà ò bá dákọ̀ àdísì yà mímọ̀ tí àdísì náà arákùnrin kan lọ bá òdíjọ́ ọ̀sán náà nínú òdíjọ́ náà man haqqu náàfi lè ṣọ́sì ní sọ̀háàbà sí mo lọ́wọ́ ti ẹ̀sìn àánú mi mo lépò láyé mo lówó mo lọ́kọ tá ní kí n tọ́lọ́kọ́ ṣe dáadáa fún lẹ́bí ò ní òṣìṣẹ́ àwọn àfáàbẹ̀ tó ní àkọ́bí Ìfọ́dúlò sáàbí aláfòkì wá nìdí, uh, wọ́n ń náà ní àárọ̀lẹ̀rún ìgbẹ̀rún orin. So àwọn òmí ó láwọn fẹ́ gbé ọlá fáwọn àfá àwọn àfá ìyá ní ó mọ̀ kọ́ wọn ká gbé ọlá fún àwọn lórí òbí wọn. Kódà kàrí ní dákanú ìgbàtà ní mú náà ni, lójú yàrá pí ọ, tọ́dá yà lóhùn, tọ́dá bá lóhùn ọ̀rọ̀ láti bá ń ká ọ̀rọ̀ bá ní máàmù kọ́ ló gbé yẹwa súnà kọ́ lóyún súnà ní sí ìyàbá dáadáa láyé ẹni tó kọ́kọ́ ṣe fún náà ni ìyá àti bàbá tí ìyàbá wa gbọ́n lọ́jà ogun tó lọ pé kí a rí ìkọ́ lọ fún àbá rẹ̀ náà ń bẹ̀ ìtàbùkù mẹ́ dáwọn ni àwọn gẹ́gẹ́ ni ó kọ́kọ́ rántí so bákan náà arákùnrin àtẹ́mílé fún yà rẹ̀. Ó tún ní ẹlẹ́ẹ̀kẹta kọ́ fún yà rẹ̀ lẹ́yìn náà kọ́ bàbá rẹ̀. Bẹ́ẹ̀sì ọ̀rọ̀ ṣe mú bọ́nu ẹ̀yìn àti ìsìnkú ẹlẹ́kẹ̀ẹ́ mọ́ sùnkún wọn. Ẹ̀sìn náà ló ní jọ́sí báyìí fún ẹ̀yìn náà ẹgbà fẹ́sì ní ibi tí ẹkẹ ti gbà fẹ́sì. Ẹ máa wò bí kí gbogbo ẹ̀ lẹ́gbà ọ̀ àwọn máa yí gbọ́dọ̀ máa pa ilé ìṣẹ̀ṣì lóníkẹ́ pọ̀ nílé. Bẹ́ẹ̀ni mi ẹ̀ juwọ́ bẹ́ẹ̀ ń kà fún àpọ́nlé tẹwà dúró bí kò ń gbẹ̀gbẹ̀ nìkan làpọ́nlé yíò kọ́ làpọ́nlé nínú destination ẹ̀sìn ọ̀nà ẹni nàìjíríà lẹ ẹ gbádùn àwọn ọmọ ilé àwọn èrò tó pọ̀. ìjọba alẹ́ ìpínlẹ̀ wọn ìjọba ní kì í ṣe wà kó ló wá jẹ́. àwọn òbí àwọn òfin àwọn òfin àwọn ọmọ ìsọ̀rọ̀ àwọn àlékún tí wọ́n á ti rẹ̀ yíwọ̀ yà sí Sọ́mà nípa ọ̀gọ̀gá dáadáa mú kọ́ ọmọ kìí lọ sọ̀lámà lẹ́kùn. Àtọ́jú fún àwọn òfin ọmọ súnà á síbi dáadáa wá fẹ́. Sọ wọ́n di kí n táwọn èèyàn ń sọ. Òbí mi ìgbà ọmọ rẹ̀ tó bí ọmọ rẹ̀ ò ti sàn àbúrò kọ̀dá sí. Ó mú àlọ́ ọmọ dáadáa. Ṣùgbọ́n sí ẹ̀bọ̀ náà ní kí àwọn ti lọ mú wa ẹ̀rú ẹ̀rú méjì nígbà tí méjì kò sí ya. Ọmọ tí ó bá ṣẹlẹ̀ pé lọ́ra mílíkì wá ní òun gbé fún náà pé ìyẹ ẹ̀rọ ẹ̀rọ bínú pé jẹ́ ó ti já rere ní ẹgbẹ́ sáàrò ní o ọmọ gidi kọ́ ti já rere ṣúná o láàbò kọ́nù bẹ́ẹ̀ kò tiẹ̀ síga ìwọ́n afẹ́ mi so bí ṣùgbọ́n ṣe kọ́ ọmọ sóbìlẹ̀ ìjẹ́ àti ìdẹ̀kẹ́ nígbà ìṣí tí a ti parí ìjòkó wa lẹ́gbàá Muhammad sọ́sọ́lá wọ́n ní jìbò lílo àìsàn wa bá ó sí ìpè mẹ́ta wọ́n yìí ṣe wọ́n sàmì àlẹ́bíṣà mí èpè mẹ́tẹ̀ẹ̀ta títù di bó ṣe rí òun gbogbo sọ́ọ̀ náà ní lóṣù nínú èpè mẹ́ta títì lòdì ló fẹ́ ó ní pé rọ̀bí máa ń fu túmọ̀ rọ̀bí máa ń fu túmọ̀ rọ̀bí máa ń fu. mọ̀nà àyọkà rọ̀ yìí ẹ̀yẹ̀lì kí bá rí àṣàdáhùmá òkèlẹ́yìmá fẹ̀lẹ́m yóò lè fíl ní kí àwọn ọlọ́mọ

wọ́n gbọ́dọ̀ máa tí òun ti tí ìnira bá mọ́ ọmọ láyé yìí máa ń fàdúrà òbí yìí máa fi gbé ìnira kú lọ́la ọkà ṣẹ̀kẹ́ nígbà bí búrẹ́dì náà lọ́la lọ́kà fún un tí ó bá sùkò dùnú ìyá àti bàbá tó jẹ́ tẹ́lẹ̀ àwọn lọ́rí wọ́n ò fún kéré kan wá gba àdúrà òbí sí orí tó o bá ti wá gbà pé ìyá wa kú ètò lọ́sọ̀rọ̀ lọ́sọ̀ bàbá náà kú ó lọ́ọ̀lẹ́gidi bá ti bá ti dé náà ni à ó tọ̀ ọjọ́ ti sọ ibò ẹ̀sùn tó ní tọ́kọ́ ọmọ nígbò kẹba láwàá fi tì sí ní orí pé ẹnìjẹ ọmọ sí yà tó ní sókè àwọn jẹ̀má ó ti rí pé tẹ́wọ́nìkà máa kà á kà á kà á ní kò bí pẹ̀tẹ̀pẹ̀ báwọn dẹ̀ ta kà yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pọ̀ láwọn ayọ̀ká àti ọkọ̀ ánùkẹrẹ tẹ́lẹ̀kì ẹ̀ ṣe òbí àti bàbá àti ìyá rẹ̀ kí táwọn tó súnmọ́ wọn náà tá nígbà ti kọ́ láti bá wọn lò so kò é sí nǹkan tí àwọn orí bẹ́ẹ̀ láti kí ẹ̀mà ẹ̀sìn kí ẹ̀mà ṣe lọ́wọ́ yóò wá máa bẹ̀yẹ̀ sí òbí ìsọkúsọ ni súnà nẹ́bà Muhammad sọ̀sálẹ́m àìsàn tálẹ́bì ní alẹ́bí ò bá wà bá láyé ìyá náà ìgbà tí wọ́n bá wọn láyé wọ́n kílẹ̀ tó ń fi bẹ́ẹ̀ kọ́ alábí ò gbàgbé wọn ó gbà wọn ọ́nkù ọ́nkù tó ní kí ọmọ ẹ̀bí ẹ̀gbọ́n tí wọ́n dé sílẹ̀ alábì tó ń pọ́n wọlé ọjọ́ kan lásìkò alábì ẹnìkan ṣe kí bàbá àtàbí náà sáré nìkan wá sí kí níkan ọdún wọn àti àfáwọn alábáàsì wọn wọn jọ ní àìgbọ́n ẹni ó wá sọ̀rọ̀ díẹ̀ sí alábáàsì òun fojú pé bàbá kanáà ní adẹ́wò lẹ́nu wa bíró síyà àmọ́ àyíǹkà ẹ̀nà ẹ̀mọ̀ wọ́dúrú sílùú wà bí yìí tí wò kẹ́kọ̀ọ́ pé ẹ bá ti tẹ̀ lọ́n kó ń jẹ́ bàbá náà ń jẹ́ sọ wọ́n ní ká máa kà ká máa kà kò ààrẹ kàkà sọ àwọn tí wọn ò ní mà nípa súnà ní ká lọ sẹ̀ béèrè pé ọ̀nà wo ni súnà ní kọ́ ọmọ kí bóbi lọ àkà àkà ẹ ti darí níbẹ̀rẹ̀ wọ́n à ń ga pé yóò jẹ́ ìlànà lójú báwọn òbí tí wọ́n ń bẹ́ bẹ́ ọlọ́mọ yẹn wáṣẹ súnà ń kọ́ o lójú dáadáa láyé ayé o ó lè kéde àwọn ẹgbẹ́ búburú náà bá kiri ìwọ náà pàmò yìí o bẹ́ẹ̀ náà ni fọ́ọ̀mù náà tọ́wọ́ bíi pé àìlẹ́kọ̀ọ́ tó oníjẹ́ ìtẹ́lẹ̀ o lè súnà kò bí abojú kò wọ́n fi á kí ni ọ̀gbẹ́tì àyẹ̀dẹ́kọ̀ ìsìláàmù yọ̀ǹda rẹ̀ fún ọ ìsìláàmù yọ̀ǹda rẹ̀ fún ọ adé Allah subhanahu wa ta'ala àwọn òbí bá àwọn tí wọn ò sí láyé kẹwọn àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ìkọ́nà kó fún wọn ní ìrọ̀rùn àti ilé tọ́jú wọn láti èrè àdúrà gbà lẹ́nu wọn ká lè ṣe dáadáa fún wọn ọgbà àwọn tí wọ́n ń tara òbí rí wàhálà kọ́lọ́kọ́ bá wa ṣe lékún àgbọ́yé fún wọn àwọn òbí tí wọ́n ń da àwọn ọmọ wa àwọn ọmọ wọn láàmú tí wọn ò alátara àwọn bẹ̀rù tí wọ́n bẹ̀rù lápòtò ọlọ́run ẹgbẹ́ kí farabalẹ̀ ẹgbẹ́ kí ayá sí àwọn nǹkan yìí kárí táwọn ọmọ yìí pọ́n dáadáa ni wọ́n fẹ́ ẹ̀mẹ́jẹ̀ kárí wọn ọmọ wa sí ọ̀tá wa abájẹ́ká tó sí àlẹ̀kùn ibi tẹ́ẹ̀sì náà ti ti àwọn òbí náà sákìyèsí kí wọ́n ṣàánú ọmọ kí wọ́n ṣe dédé pẹ̀lú àwọn ọmọ yóò náà pọ̀ tá àlè kásán ìdí àmọ̀ ìpín ìsìláàmù tẹ́rí wọn àádọ́dọ̀ kúlùwò látò ìdílẹ̀ déédéé ni yóò fún lè ní ẹ̀tọ́ tiẹ̀ yóò fún tàwọn náà ní ẹ̀tọ́ tiẹ̀ abẹ́lá subhanahu wa ta'ala kí ó fi tí awí ní alẹ́ yìí ó ṣe láǹfààní fún àwa tí a sọ àwa tí a gbọ́ ajẹ́gbẹ́ tí wọ́n àwọn agbọ́ ní ẹ̀yẹ̀bà náà subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk náà jazakumullahu khairan adọ́pọ̀ púpọ̀ fún àwọn ṣéèkù wa tó ń ṣe wá láǹfààní láì nípa èmi súnà nínú àjàbánà bí ẹni tó bá ń kírun lọ́wọ́ gan tí ààrẹ bá pè wọ́n ní ojú àrùn tó ń ọ̀pọ̀lọpọ̀ ti dámọ́ gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ báyìí jẹ́ kí ni ìlẹ́tẹ̀lẹ̀ rẹ̀ sí àkílù ìnáwó ìyáwó tó wà pé àṣeyédú o káàdì fi rúnlẹ̀ padà fi kígbe rákà mẹ́ta kábàlọ̀ dá wọn náà jẹ́ kí ni àgbọ́yé ẹ̀sìn jẹjọ lórí ilé ìdílé àkọ́kọ́ yẹn. ó rẹ̀ lọ sọ̀hìn Muslim nígbà tí a tí wọ́n ń pàtà àwọn bàánú ìsìláì fún àṣàbé inú ẹnìkan tí ó ti wá rí nínú àwọn tí ó ti wá rí oní arákùnrin kan tó ń pè ní dùrẹ́jì dùrẹ́jì yìí kan jẹ́ àádìdí olùsílọ̀ ni ìyá rẹ̀ pé nígbà tí ó bọ́ sígbà tí ń tìrọ lọ́wọ́ kò lè ó ní ó ní sọ̀lá ọmọ ìwà sọ̀lá ilé àwọn ohun kí ó lọ́wọ́ ohun mọ̀ kí ó lọ́jẹ kò dáyà lóhun ìyá pípẹ́ lẹ́yà kejì náà kò dáyà lóhun lórí ìbẹ̀lẹ̀ bí wọ́n bẹ lórí inú ìyá tó wá pèlè lẹ́ẹ̀kẹta náà kọ́ kò wá dára ló ìyá wá sí ìbínú táwọn èèyàn abúlámọ̀ gbọ́dọ̀ ṣe ìyá ìgbẹ́ náà kọ́ obínú ṣépè fún ọmọ ọlọ́run wá dán ọmọ náà rò pẹ́lẹ̀ kápá wọ́n sì dámá tùrẹ́ìṣ so ìtàn yẹn ó àbẹ́rẹ́ mẹ́rin sọ mo sì lọ́wọ́ fẹsẹ̀ nílẹ̀ àwọn àfẹ́sù láàbù wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ afẹ́ pé ẹ̀sìn tá a bá rí nínú ìṣesí àwọn ẹni àná lùtà àwọn ẹni àná píṣẹ́ ìbáwà شرع من قبلنا ليس شرعا لنا إذا كبرته شريعتنا ìdíjẹ́ ilé àbá fẹ́ ẹlú tẹ̀dá bá kà látọ̀jú akẹ́lú tẹ̀dá kan náà ọ̀tán àwọn ẹni àná wípé àwọn ọmọ lórí adáàmú èjì ọfẹ́ ọmọ èjì lẹ́à ọ tẹ́lẹ̀ lè fọmọ ilẹ̀ fún ọfẹ́ ààbò rẹ̀ àti sílẹ̀ tó yìí ń bẹ̀rẹ̀ ẹ kejì káwọn méjì wúlò pé ah, báàbá ti ẹ̀ fi àdìsí ṣe òfin ẹyán àwọn ẹ̀kọ́ mẹ́mẹ́ tí ó sì mú níbẹ̀ inú ẹ̀yẹ ká lè mọ ipò tí òbí wà Táńgbẹ́ náà àfáà nínú àwọn àfáà ìsìláàmù tọ́rọ wọ́n sí tó bá ìtumọ̀ àdísì mu. Wọ́n rí tí ìyá ẹ̀ bẹ́ pèèyàn nígbà míì tí ìyá wọn ò máa àrípo pèèyàn já wọn pé ẹ bá ń kírun, ọwọ́ ń kírun náà bìà lọ́wọ́. Ẹgbẹ́ ni, ọ̀ ń kírun náà bìà lọ́wọ́. Ìyá rẹ̀ ṣe ń pè ọ. Kò sì lákòó sí yíyá pé A lè lọ dá ìyá wọn lóhùn. Mọ́tò àbá ọ̀rẹ́dá ìyẹn lè dáwọn ọ̀rọ̀ ayàn láti lè lọ dá ẹni bọ̀ lóhun so dáwọn ènìyàn kóòtù ní àdéṣì àfikún ìsìláàmù nìkan máa ṣe àbùkù sí òbí náà rẹ̀ lónìí àwọn onífọwọ́pá àtọ̀ yóò fi ọ̀sẹ̀ nílẹ̀ bí ò bá rí ìdájọ́ bọ̀ níbẹ̀ àdéṣì mẹnu sí ni ẹgbẹ̀nu sọ yẹ mùsùlùm ẹ̀wọ̀n tí àdéṣì ní ìgbẹ́ kéèsì àgbọ́yé tẹ àgbọ́yé mẹ́rin pé àwọn òbí ni mo wá lò ẹ̀rọ àwọn ẹni tí ó lọ́wọ́ gbé dúró jámí ó ẹwà fẹ́lẹ̀ fún ẹ̀kọ́ mọ́lá ń kírun ọmọ ẹ̀ lọ́wọ́ bẹ́bá sí ìròyìn mú bẹ̀bí yóò lè mú lọ́bá àfá mi rí pẹ́pẹ́ pé èyí tọ́mọ yẹn ń kí ìrun náà fìlà ni ìyá ìrò sì ìṣòro láti gbọ́dọ̀ pé ìrun ìjà àrùn lórí ìrun lórí ó lè dá náà fìlà láti lè fi dá òbí rẹ̀ lóhùn wọ́n lọ́wọ́ àná. àyìn àwọn nǹkan tó ti ń gbilẹ̀ lẹ̀ Yorùbá lọ́dọ̀ wa òun ni kí bóyá ọmọ ń ṣe sọ́nà àbúṣẹ́sìn Ọlọ́run ó bí wa bí ò bá yé ṣe tànẹ́bì bí ò bá yé ṣe tọ́lọ́ mọ́ ìjẹ́tọ́ bí bá sọ báyìí ṣé ọmọ lè tó pé à ọmọ ìyá méjì èpè òbí ṣòkó náà wá fi ẹ̀sìn ọlọ́run bàlẹ̀ tọ́lá tó fílẹ̀ ẹ̀rí ṣòkí ni ìmọ̀ràn tí ẹ bá wa ní fún ẹni tí bá ń ṣe irú eléyìí pápá ọdún ráhùn tó ṣẹlẹ̀ láwùjọ wa lénìí tí ó ń jà ràn lọ́wọ́ tó sì gba ó sì jẹ́ ọ̀rọ̀ kan tó gba ìfarabalẹ̀ púpọ̀ níbi tí a ti rí àwọn òbí èyí tí wọ́n tẹnu mọ́jú náà ni pé àwọn àfáà kan ní wọ́n kọ́ ìyànmọ́ àwọn sáwọn ọ̀wọ̀ láti ráwọn àfáà aláburú tẹ́tẹ́ àwọn òṣìgbà kan gbòdòdó dání tẹ́lẹ̀ ju pé bí wọ́n ti ba ìṣọ́ ọlọ́wọ́ bá àlùjọ lájẹ́ tó ń sì ba àwọn ẹ̀jẹ̀ látara tí wọ́n fẹ́ jẹ lọ làwọn gbé dání tí wọ́n bẹ̀rẹ̀ sí kí àwọn nǹkan yìí mọ́sánná tí wọ́n pè wọn lóríṣiríṣi kódà tí wọ́n forúkọ àwọn àfáà sọ́nà ní síbẹ̀ ìjà àwọn ni wọ́n kọ́ àwọn ọmọ tó bí wọn o àwọn ni wọ́n ṣe kíníkà tó bí wọn o táàsì rí ìkọjá làlátọ̀dọ̀ àwọn òbí nìkẹ́nìkan kó ìjábọ̀ ọmọ rẹ̀ kó lọ sọ́nà nìkan mọ̀ bẹ̀rẹ̀ sí fìyà jẹ wọ́n ìkan máa nà wọ́n ìjà àbùkọ́ làwọn nà wọ́n sí ìpá wọn ilé kò kúnlẹ̀ fún wọn ìjẹ́ kí ni ìmọ̀ràn tẹ bá wa ní fún ilé kí ni ìjìyà tí ń bẹ fóòtù tó bá ní ọmọ lára lórí pé ó ṣe tọ́lọ́run àbí kí ni èpè òbí lára pé ọmọ ń ṣe tọ́lọ́run kò jẹ́ pé yẹn ní ìfẹ́ jù lára ọmọ bẹ́ẹ̀ àyàtọ̀ Gẹ́gẹ́ a ti sọ ṣáájú, àwọn tó ká wo àwọn ọ̀nà míì tẹ́jì tuntun bá òbí náà sọ̀rọ̀ nípa ọmọ àákà ní okun o tí ń jẹ́ bí kọ́ìdà tí ń jẹ́ bí ìpìlẹ̀ ìtẹ̀yìní pé lẹ́sẹ̀mí ná mẹ́lẹ̀m ìyárùhẹ́m sọ̀bí rọ́nà wẹ̀lẹ́m nìjílẹ̀ ọ̀nà ọmọdé inú wa tí ò bá pàgbàlagbà inú wa lẹ́kọ̀ọ́ ṣe ti wà àgbàlagbà náà bí ò bá lè ta ọmọdé ó lò ṣe ti bẹ́ẹ̀ ṣe pa ọmọ láti kó ṣàpálẹ̀ àwọn òbí ló pò bí náà láti kó ṣàánú àwọn ọmọ. so ibi ẹjọ́ òbí lórí àwọn ọmọ òtúmọ̀ wípé ẹ máa wá pa wọ́n láti tí ò sí inú dọ́kítà wọn ọmọ làwọn náà ìgbà wọn náà wọ́n ní bíbẹ wọn lọ́tọ̀. so ibi ẹjọ́ òbí wọn kò sọ yín lọ́wọ́ lórí o. ẹ máa wá máa bọ́rọ̀ wọn bá yín tẹ́ máa bá du àṣẹ lórí àwọn ọmọ ọlọ́ọ̀nì àfihàn máa ní kí ẹ̀yìn náà pa wọ́n lẹ́yìn tí ó tàbí ọlọ́run àṣẹlá àwọn òbí mọ̀ yóò ọlọ́run tó pa ọmọ láti ta ka ọ̀rọ̀ rẹ̀ fún ọdọ́pọ̀ yìí náà ó pa yìí náà láti kẹ́ ẹ̀sán àwọn ọmọ kẹ́ ẹni pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ẹnu tí a ti lọ́wọ́ sọ láti dì ní pé àdúrà ló sùlá ó ní mẹ́jẹ̀ ẹ̀mùtọ́ ọmọ gbà kéré gbọ́ àdúrà rọ̀ ọmọ gbà ó nínú mẹ́jẹ̀ ẹ̀mú tí èèyàn fi máa ń rí gbígbàdúrà ni kéèyàn má ṣàdúrà lórí rọ kéèyàn má jẹ pé òun ló dáná kò sí ìjọ ń sàdúrà ìṣèlè ní kí ó kò sí ọlọ́run nígbà wọn di nǹkan rẹ̀ wọ́n tó wá ń ṣépè sí pé ọlọ́mbọ ọbọ̀ ọba rẹ̀ ìtàgé ìgbẹ́ à orí ẹ̀ ń súnmọ̀ bọ̀ sunu mẹ́jẹ̀ mú jáde náà bí ìgbà ní mẹ́rin ní ẹ̀dọ́ bí ìṣe mẹ́rin ní ẹ̀dọ́ bí ìṣe ní bá ti sàdúrà ṣépè ẹ̀ṣẹ̀ tó ṣépè lórí ẹ̀ṣẹ̀ ìkànnì jẹ lórí ẹ̀rẹ́ ọlọ́run nígbà dáhùn òbí wa máa fi ń dẹ́kun bàbá láwùjọ wa àbáwọn àfáà ní ìdágbéra wọn sípò òbí lórí àwọn ọmọ ilé kéwú wọ́n máa wá bẹ́ẹ̀ bá pé tó àbá ní tàfà rẹ ọ̀dọ́ ìbẹ́ẹ̀kà á tí tàfà rẹ tó di tó takùtà lọ́wọ́ àbẹ́wò tí bọ́dọ̀lọ́mù láti ń tọ́mọ ní kí wọ́n ṣe tí ò sún àtẹ̀lá àfà rẹ tí ó tẹ̀lá àfà wọn orí kí ní tẹ̀lọ́tọ̀ ni ètè àfà kò lè mẹ́rẹ̀ẹ́ta ní ọ̀nà ìbákà ìwọ́n lásán ni láti ń tọ́mọ ń ṣe tẹ̀lé ìbà láì bẹ́ẹ̀ lòdì tí àwọn bíbí ọjà yẹn wò rẹ̀ lọ́nà òun fẹ́ ṣe owó sí pẹ̀lú ọmọ ní òwò nítorí kírun nítorí wọn ìdáàbò nítorí pé ń ṣe súnà pé wọ́n pàtàkì lẹ́bìnrin ààrẹ mi gẹ́gẹ́ báyìí ò dá ẹ wá ní torí ẹ máa bọ́ àsọ̀ọ́lẹ̀ òwò sí pẹ̀lú ọmọ yẹn káàkiri ẹ̀dà tó pé èké ń mọ́ṣẹ̀ lọ́lọ́lùsíde ọ̀ sọ̀rọ̀ ibú ọmọ náà sọ̀rọ̀ ibú tẹ́ ìdúrójú wá ní kọ́ tí o bá jẹ́ tọmọ tẹ́ ń ṣépè fún tẹ́ ń fọmọ ẹ̀rí ṣépè fún tẹ́ ń mú ayé lẹ́ o ṣépè fún ọmọ tí ń ṣe tọ́lọ̀ ni ẹ̀ ń torí tó ń ṣe tọ́lọ̀ ẹ̀ ń ṣe kó sẹ̀yìn kódà ó sẹ̀yìn gẹ́gẹ́ lẹ́sẹ̀ tọ́lọ̀ nípa wọn mi sẹ̀yìn bó sẹ̀yìn o kò tí ì tó lẹ́tọ̀ọ́ kí ẹ sì lè sọ wọn lè sọ lórí lè sọ bí kò ní tó bí òbí mú òbí ó ṣe sùúrù ní òbí tó lẹ́yìn pé wọ́n pé kópa àwọn òbí ó kò wọn láti pèsè pé ẹ má ṣe bí ẹ má ṣe pè láwọn ọmọ yín náà ní táwọn wá ti ẹ̀sẹ̀ inú abẹ́rẹ̀ ìdàṣí láwọn táwọn wí àwọn ọmọ òṣèlú ìfẹ́ sí tọ́lọ́ ìfẹ́ kọ ṣẹ̀já àyè kúnlẹ̀ fún ìtú òkúnlẹ̀ fún ìrùn tí ń bà ẹ̀mọ́ jẹun fẹ́rẹ̀ àyè pẹ́ ilé kọ́ ìtẹ̀ láti ẹni tó jẹ̀ lọ ọlọ́ àfẹ́ náà ju ṣe lọ òfin ọlọ́run táwọn yìí gbé wá fún wa ó ṣe é léwọ̀ kọ́ ma kó fi gbogbo táàfin táàfin táàfin gba ìṣe ọlọ́run ọba táàfin gbé gbé tóbi fọ́nà ọmọ wa fi sin ẹ̀dá ewọlé èèyàn gbọ́dọ̀ fi kíkí wọ́n bí àwọn sàbẹ̀lẹ̀ bá rẹ̀ lọ́lọ́bá òṣèlú àṣẹlá wọ́n ti wọ́n ní lábẹ́lá láti habasha ní òbíṣẹ́ ọlọ́run bá rìkẹ́ ọlá ní habasha yìí àwọn tí ó tó rà nábì wọ́n mọ̀ ń kólẹ̀ fún wọn ni ló tó bẹ̀ tó fi kùn mẹ́lẹ̀ fún wọn kí wọn ní ká mọ̀ sí ìfúnra nábì láti ní ẹ̀má sílẹ̀ fún mi lọ́kùn tó rà mẹ́rọ náà àṣàdẹ́ àyẹ̀sìdíbẹ̀rẹ̀ àṣàdẹ́ ní ìbá pẹ́ nìkan láti kó tẹ̀ sani kaki ẹni tí ìbá ní kó ṣe làmọ́rù tó lè afẹ́ ìtàṣìdá ìdáwòdìyà ọkọ obìnrin ní ìbá ní kó máa ṣe lẹ́fọ́kọ̀ èmi àkẹ́nìkẹ́ kò tọ́ fún mi sọ ìkúnlẹ̀ tó mú kúnlẹ̀ fún mi kìí ṣe tàbí fi kọ́ kìí ṣe tàyìmọ̀ rírì yín kọ́ tàyìmọ̀ kò tọ́lá gbé yín kọ́ tàyìfẹ́ pàyín lé kọ́ ẹja gbọ́ máa rẹ̀ ṣe pé ọmọ ti ẹ̀sẹ̀ rí náà gan bí ẹ̀kúnlẹ̀ gan ó ti ẹ̀sẹ̀ ni kí wọ́n láǹfààní jẹ́jẹ́ ìpẹ́ wa ẹwà ìṣẹ́ alẹ́ òhù báwọn tẹ̀lé wọ́n pípẹ́ ẹmọ sí alẹ́ òhù gbẹ́mbẹ́ náà tí wọ́n mẹ́rin rí ìgbàgbà àyẹ̀rí gbà sáré nu tí yóò bá kí wọn yóò kí yóò wọ́ sọ́rí àmì kí yóò gbọ́ sọ́sọ́ láàárọ̀ ẹwà ní káṣí láàárọ̀ ẹ̀rí gbàgbà ọlọ́wọ̀n nígbà àwọn kàfẹ́ jẹ àbí kákàfà lè bó pa àwọn kan jẹ́ àbí kọ́sẹ̀ lè káwọn mẹ́tẹ̀ ń bẹ́ ẹbí lábẹ́ kí àkáà nígbà náà ni ẹ̀ ń jẹ́ ní àdé súnmọ̀ pé ìdàwà nìkan àjọ ní ni àtẹ̀yìn náà ìta súnmọ̀ báwọn àtẹ̀yìn náà náà tó bá jẹ́ ìbá gbé táwọn sọ òun níbẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ògbọ́lọ́ kó bá sì hàn síra kí n bẹ́ẹ̀ lọ́jọ́ yìí á fi rẹ̀ bá a rí fún inú kíkó tá à ń fi ń sẹ̀sáàpì àwọn àáfà alẹ́ yorùbá tí o gbóyún ẹ̀yìn náà gbà táwa náà gbà wọn láàfà wọn ò ti láyé má sí níbi tó gbọ́n jẹ́ kàìkàn ní ibi kíbi tí wọ́n wà wọn ò sọ sọ kúrò táwa sọ lónìí wọn ò sọ. agbélé ẹ̀kan ṣé kàdá ṣe lọ́wọ́ ṣé kàdá ọdún alábí àṣírò ọ̀dọ́kàtà sàlámù ní bá ṣe lọ́dọ̀bá kí yàní Muhammad ewu àtàwọn àfáà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wà ní tọ́bọ̀ pa wọn tí wọ́n sọ lórí iṣu yìí lórí iṣu kúlẹ̀ yìí kíkọ́ bẹ́ẹ̀ sísọ rẹ̀ bẹ́ẹ̀ táwọn ọmọ ẹlẹ́kẹ́ wọ́n rí pọ́ọ̀tù bẹ́ẹ̀ kí wọ́n ní ìyí tẹ́yìn máa fi ń dà wọ́n yẹn ní orí ẹgbẹ́ bẹ̀wọ̀ lọ ó yà kẹ́kẹ́ ẹ̀sọ́ ti takò táwọn yìí gan dọ́lọ̀ ń sọ dánábì sọ̀rọ̀ náà alhamdulilah adúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ṣẹ́ẹ̀kù wa èyí tó máa jẹ́ ìbéèrè kẹyìn òun náà ni pé nínú tí àwọn afáì tí wọ́n fi ń ṣẹ̀rí nígbà tẹ́ ní káwọn mú mọ̀ fún nàìjíríà ìgbéraga nìyẹn òbí tó ń ṣe gínúkẹ́ òbí tó ṣe gbá òbí tó ṣàwọ ẹnu kó tọwọ́ mọ́kọ́ bìlẹ̀ ìtọ́nà míì tó wà gan tó bìlẹ̀ fi mọ̀ wípé ọmọ yìí tán ilé náà tó ta lẹ́bi ilé akalẹ̀ ètò náà wọ́n fi jẹ́ kí ni Islam sọ lórí ilé ìdí mẹ́sẹ̀ lẹ́yìn. Àkọ́kọ́ àfáwọn àwọn ọmọ ìkọ̀tọ́ ọdún lọ́ta àná wọn kúnlẹ̀ kí ànábì. Wọn kúnlẹ̀ kún kí ànábì fúnlá. So ìjí ó tó wà ní ẹgbà wá ni kí wọ́n jà sára nígbà táwọn àti ẹ̀fọ́ àwọn fi ṣèdílé kí wọ́n ní àtìgbọ́ lórí ìjù kan lẹ́gbẹ̀ẹ́ wọn ń bẹ́ so nǹkan di dìímá ni ìfẹ́rúkú bí kúnlẹ̀ dìímá ni kìí ṣe ti kíkí ni so kíkí ni dá àwọn sàlàyé fún wa so bẹ́ẹ̀ tí náà sọ ọ̀gán tó bá ti ẹ̀sẹ̀ lóòótọ́ a ti rí àdíṣe mi ìta tó wá pé akánẹ́bí ní ìyẹn gbọ́dọ̀ fi yóò kí a fi kúnlẹ̀ lẹ́yìn ìgbà tí mọ́rù tí wọ́n lọ jà sára tí wọ́n kúnlẹ̀ tá a rí kàtọ́ fẹ́ fún wọn kúnlẹ̀ nígbà tí ìlú sọ láàrin àwọn àti àbáwọ̀ lọ́kùsì bí tẹ́lẹ̀yìn ìgbà wọn a rí kí wọ́n tún lọ wọ́n ṣe é rà náà ṣe é ìgbà wọn lọ́kùsì dínkù ní àwọn àṣàbẹ̀ òkúta máa ń ṣe àwọn ọmọ ọgbọ̀n ògbẹ́nà máa wá ní ìlú ọgbọ̀n bẹ́ẹ̀ nínú a fi ń ṣe ẹ̀rí òṣèlú nìkan tó fi yóò ṣe ẹ̀rí nínú àwọn àfà gidi látàrá dòní tó àwọn ìwákùwà dáhùn ẹ̀mọ́ wá káàkiri ẹnìkan náà fi wá débi pé alábì náà ṣẹ́gi ni ó náà ṣe ẹ̀rí oníwọ̀n mú àwọn sọkúsọ jáde so káàkiri ìgbìyànjú fún bẹ́ẹ̀ so dáadáa ní discourse ní issue kíkúlẹ̀ yóò wọ́n jẹ́ ọ̀tọ̀ mọ́lẹ́bí tí àwọn afọ́ abẹ́rẹ́ ìgbà wípé fọ́nà mi ṣe mẹ́tí yẹn lè fi tọ́wọ́ wọn náà ló ń gbẹ ọ̀rọ̀ ṣé kúrò ní ká kóbìlẹ̀ má sì wọ́n bọ́yé o ẹni tí ò bá ti kóbìlẹ̀ kò òun ò gbádùn ti ẹ̀mí ẹ̀ ìsìláàmù kan ló ń ṣe ìsìláàmù ẹbí dáka àdẹ̀kẹ́ nínú ìṣe pé ìsìláàmù láka ìsìláàmù láka àdẹ̀kẹ́ à ń ka súnà à ń ka kọ́ ni wọ́n tó gbọ́ ọ̀nà tí ìyàbá ti ń ṣe dáadáa sóbi lọ́wọ́ gbọ́dọ̀ ṣe wọ́n sọ̀rọ̀ ṣáájú òbí má sọ wọn gbọ́dọ̀ kọ́dà sí ẹgbẹ́ àwùjọ yín ọmọ máa wo bí lójú àmì àìníkàní bá náà ń kà fún máwòrán gbogbo tí àwùjọ bá ti pè lọ́nà ìkóbìlé dáadáa ń sọ̀rọ̀ sí ní wùwà sí ní rìn sí ní gbọ̀ndẹ́bẹ́ pèèyàn sí ní ṣèǹdáńkì àṣẹ pẹ̀lú májẹ̀mú kó má ti tako ti ọ̀nà. so àyàfi náà bá gbà wípé ìkúnlẹ̀ nìkan àkọlẹ̀ pé ọmọ tí ò bá ti pẹ́ kúnlẹ̀ kí bàbá àtìyá ń kọ́ òkú sápẹ́lẹ́ ìwọ́lẹ̀ yẹn ta àyàmáyé àwọn tẹ́yìn náà tẹ́yìn tẹ́yìn náà àwọn tẹ́yìn tẹ́yìn tẹ́yìn bí àwọn ọmọ mi ti dá tó ń dúró wọn lásán ní bí lọ sẹ́rẹ́ lọ sílò ìbò ni ó dé okòrò làfún ẹ̀kọ́ kó lẹ̀ ẹ̀kẹ́ dákúntàn kan náà. bẹ́ẹ̀ sì ni àwọn òbí dáadáa láwùjọ tí wọ́n ti ń gbọ́ yé wọ́n ti ń padà ike àìkúnlẹ̀ táwọn áhùn súnlẹ̀ sí yẹn kúnlẹ̀ o kìí ṣe tàrífín kìí ṣe tàìnígbàgbọ́ sí pé agbọ́dọ̀ kóbilé kìí ṣe ti ìgbẹ́rẹ̀ sípò bíi kìí ṣe ti jọ ẹni lójú gbogbo lè ò sínú àwọn mùsùlùmí o ọmọ ọgbọ́dọ̀ jọ ẹrú sóbi tó làwọn náà ní pé gba ọdá já àwọn ọmọ especially àwọn àtàwà nínú àwùjọ ahlu sunna àti owó àkàbà ní sunna àti ẹni tí wọ́n fẹ́ sun jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ má jẹ́ kí wọ́n wá lọ wá kí lọ sí nàìjíríà bẹ̀tírò ẹ má dà á lù wà lára tí wọ́n bá ní wàkà tí ò dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ táwọn òbí fi ń dá òtún àyè lẹ́yìn tẹ́lẹ̀ bá rẹ̀ dákò tẹ́ ń jẹ́ ṣùgbọ́n tí wọ́n sì wà tọ́ ní tí ò dá kọ́kọ́ súnà má ta ọ̀rọ̀ rẹ̀ mọ́ súnà obìnrin ẹlòmí bẹ ìwà ní ṣe súnà pẹ̀lú fọ́fọ́ ọjọ́ má pẹ̀lú báyẹ̀ má gbà wọn tó wà gbà wọn sẹ́yẹ́ kò ní ṣe má alẹ́kọ̀ọ́ lọ bẹ́ẹ̀ alẹ́kọ̀ọ́ lọ sí kọ́ fọ́ ọkọ̀ gbọ́lẹ̀ ilé kọ́ mọ́ fọ́fọ́ ilé má lọ alẹ́kọ̀ọ́ dòkòrò báyìí nínú ogun ọ̀sán wọn yìí wọ́n ti ń tọ́ sí báwọn òbí rẹ̀ ìbára ẹ̀rẹ́ lórí ọjọ́ kó ṣe dáadáa sí wọn lọ ráyà tó ń dájá kí ní ọmọ sẹ́wọ̀n nìkan ni ọmọ sẹ́wọ̀n wọn wọ́n fi yíò wọ́n fi àrífín àìnítẹríba àìnítọ́wọlé àìníjíṣẹ́ wọn mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n wá sunkún lórí ẹ̀rọ lọ́júmọ́ ó léwu wàláì ó léwu kóbi máa ń sunkún lórí ọmọ especially tó ìbá ń sun ẹkún náà lórí ẹ̀tọ́ so ìsìláàmù ní kí ọmọ máa fojú rẹ̀ tó mọ̀ wá sí rí ẹkún bàbá àtìyá lórí rẹ̀ wọ́n jẹ́ kí bàbá àtijọ́ àwọn ọ̀rọ̀ sunkún náà lórí ẹ̀tọ́ léwu tó lè náà jẹ́ àìlọ́sí àkàlẹ̀ fún àwọn tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ àgbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́mọ́ àlọ́ máa lọ wẹ̀wù tí pẹtrol wà máa láǹfààní àníní àti gbà tó káwọn náà ń hmm, káwọn ẹgbẹ́ wa lókù bá ń ṣe dáadáa ẹ̀rọ kan káwọn òbí ká sọ ọ́ di time free ká ṣe ń torí ọlọ́run sí ni ká máa ṣe ká máa ṣe high service ká ṣe ń torí ọlọ́run àgbọ́yé dáadáa yìí wọ́n fi yá àwọn òbí wa pẹ̀lú ògbọ́lọ́ àwọn òbí tí wọ́n sì máa rí dùnú lára àwọn ọmọ wọn tí wọ́n òbí pé nítorí gbọ́n ẹ̀sùn náà lọ́nà kọ́nà kí pẹ̀lú àwọn náà lè jẹ́ ìṣe wọn tọ́lá àwọn ọmọ búrẹ́ ń bẹ láwùjọ àrùsùn náà tí wọ́n láwọn oníṣùn náà láwọn àfa ó máa gbé nǹkan bú sí wọn lẹ́yìn wọ́n pọ̀ pọ̀lú ìtọ́ kò sí pàrọ̀ rẹ̀ pẹ̀lú kò sí pàrọ̀ rẹ̀ gbọ́n láwọn àfa àbú tí wọ́n ń pèpè ìbúsọ̀mọ̀ jẹ́ ìṣúná ni wọ́n ń fẹ́ àwọn ilé súnà lábì máa ń jẹ́ ìsìláàmù máa ń ṣe báwa tá à ń fẹ́ àwọn àti ọ̀fẹ́ máa ṣe àwọn ilẹ̀ máa máa tiwa èèyàn làwọn náà tó ọba àtàwọn nǹkan kan mí àti àwọn èèyàn tí wọ́n dàbí wá ń sàwọn nǹkan kan mí ẹ jẹ́ ní ti ẹ̀ má dín ní wọn ẹ má jẹ́ ní ti ẹ̀ má súnà ẹ má lé gẹ̀mẹ́ sí wa. naam jazakumullah khairan àdúgbò pọ̀ lọ́dọ̀ àwọn ṣèkì wa àkọlọ̀ kó bá wa sanwó lẹ́sìn dáadáa ètí èyí tí a fi mọ ojú ètò dé tó sì máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa náà ó náà ní pé inú ìṣẹ̀lẹ̀ ìsìláàmù jẹjẹ tá a bá ní òfin ọlọ́run rẹ o tá a bá rí òbí tó ṣe ń táwọn ọmọ yìí tán fi kà òbí wọn lóòótọ́ kágbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ọkùnrin tí wọ́n nífẹ̀ẹ́ sí ó bẹ̀rẹ̀ sí lù wọn ó sì ń bá wọn sùn wọ́n bẹ̀rẹ̀ sí náà wọn bígbà téèyàn bá na ẹranko wọ́n sun ìjágun wọn ná wọ́n ti wọ́n ti pé wọ́n tá wọ́n ó fi ọmọ ẹ̀ fọkùnrin kan ni wọ́n ń bá a sùn láì ní láì ní láì sí ìyọnu ọmọ yẹn ń bẹ̀ látara pé aṣáfẹ́ fìyà jẹ lórí gbogbo dání àbí ìmọ̀ fìyà jẹ lórí tọ́lọ́ ìkọjá àlà lórí ẹ̀ ìjẹ́ ìjìyà ń bẹ sẹ́ni bẹ́ẹ̀ ní sẹ̀ríà káwá gbé yẹn náà sẹ́gbẹ́ bí òfin jà lórí nàìjíríà bí ò ti faramọ́ ìtẹ́ náà tó wọn bẹ́ẹ̀ bá wá rí pé ẹ̀mí mi ti fẹ́ bọ̀ ẹ̀sìn mi ti fẹ́ bàjẹ́ gbèsè ayé mi gan ti ẹ̀mí ti fẹ́ bọ́ lára lẹ́nu tèmi náà tí wọn máa bá ké gbàjarè lọ sílé ẹjọ́ pé ẹ̀dá kan ìgbà mi ìjẹ́rú ọmọ báyìí táwọn kan mọ̀ ọ̀gá olórí ibú ọmọ lọ́dọ́dún tòbí ìjẹ́rú gbèsè kéèyàn gbẹ́rù gbèsè tẹ́gbà tó bá ti sókàn kiri lẹ́sìn ti fẹ́ bàjẹ́ tẹ́mi ti fẹ́ bọ́ ìjẹ́rú gbèsè bẹ́ẹ̀ náà ìjẹ́ kò sí kò sí láì sílẹ̀ ṣòjúlá fún ọkàn. àìbẹ̀rẹ̀ tí ẹbẹ̀rẹ̀ ó ṣe díẹ̀ alákọ̀ọ́ ni pé fún ọgbà wa tí a jẹ́ ọmọ tí a ń ṣubú àwọn nǹkan tí a ń yú àwọn aburú yìí ẹjẹ́ àṣàkè dáadáa káwọn ní ọ̀tà dáadáa nínú àwọn ẹni ìṣáájú àwọn sàábé dáwà rí obìnrin ti dáwọn náà rí wọn wọn lọ gbọ́ ìtàn àwọn mọ́sàábé dọ̀mẹ́r àgbọ̀ ìtàn àwọn àbílá rẹ̀ bọ̀ bá àgbọ̀ ìtàn yàlẹ̀ yáfẹ́ àti àwọn yàwọ̀ sùmẹ́yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ìlú ìtàn tí wọ́n lè jẹ́ àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n fìyà gidi jẹ nítorí wípé wọ́n ṣe lọ. lẹ́gbẹ̀ẹ́ mọ̀ọ́nà dọ́gba wọ́n fìyà jẹ wọn wọ́n kan màálù wọ́n ti dá sọ́ra rí wọ́n ti nà fáwọn ọ̀dọ́ àwọn sórí wọ́n nà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ lójú ọba yẹn rí nítorí pé wọ́n fẹ́ ṣẹ́ẹ̀sì táwọn tí wọ́n lè já ìdí àdánwò rẹ̀ láti. tẹ́lẹ̀ ìkéṣe ìkan tuntun so ẹni tí wọ́n fẹ́ sí Islam tó ṣẹ̀sìn dáadáa onílọ̀kọ̀ yẹn kì í rí pé wàá lọ sẹ̀rẹ̀ sí o أن يطلقوا أن يقولوا آمنا هم لا يفتنون lórí èyí ó ti gbẹnu tí mẹ́rọ́kà àwọn àwọn akajẹ́ mùsùlùmí yálà àwọn tí orí jésù náà máa tí wọ́n ń ṣe ń jẹ́ ẹ̀tọ́ mẹ́nìyàn. ẹ̀tọ́ tó bí ní láti gbá ẹ dáadáa onáà ní láti gbá ẹ dáadáa tẹ́ṣẹ̀ ìsìláàmù kéèyàn ní agbára ìbá ọmọ wí ẹ̀sìn sí òfèdè o ó bá wọn òbí lónìí ó láwọn olóbí náà wọn olùkọ́ máa ń lé àgbà rí ó kà mú olè ní kí ló kà mú ẹ̀dá wáyé ó lè ó lè ná ẹ̀rọ màmí ní hundred strokes lórí kí ni ó dẹ̀ nínú ṣẹ̀ṣẹ̀ ìsìláàmù bí ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé kèé lè kéèyàn ṣẹ̀ ní èèyàn ṣẹ̀ lábẹ́ òfin ọlọ́run ní ọgbọ́dọ̀ náà ju bí blọ́dà mẹ́wàá lọ bí islam ọba àjọbí lórí ẹ̀ ọ̀rọ̀ lẹ́sìn oríṣìí tí wọ́n tẹ́sẹ̀ tó ṣẹ̀ wọn kéré tí ó ṣẹ̀ wọn fi hàkì ńlá tí ó ṣẹ̀ wọn nítorí pé ó ṣẹ̀ ìbéyìn ààrẹ ni ìyẹ ìyà tó fi jẹ́ oṣù ẹ̀pọ̀ ju ọgbọ́dọ̀ ju ẹgbà mẹ́wàá lọ islam kọ́kọ́ lóde bá ẹ̀wọ̀ rí ó kọ́ ọmọ lóde bá ìyá lóde bá wọn rí ajọ́ ti fi ọ̀tẹ́ lọ wá ń náà sí àìjọ́wọ́ kò sínú òfìsìlá àgòsí ni ìkọjá àlà rẹ̀ tí wọ́n àgòsí ìbá ti wọ́n pọ̀ débi pé ó ti fẹ́ gba ẹ̀mí wọ́n wọ ẹni tí ó ní àbúfẹ́ gba ẹ̀sìn wọ́n wọ ẹni tó ní àbúfẹ́ gba ìjọmọlúwàbí lọ́wọ́ ẹni tó ní kódà àbúfẹ́ gba dúkìá lọ́wọ́ ẹni tó ní òṣàbùrú kéèyàn lọ ṣe gbàǹjarì àwọn téèyàn lè bí àwọn òbí ò lè gbọ́ ọ̀ṣílẹ́nu ẹ bá bá àwọn sọ̀rọ̀ bá bá yà sọ̀rọ̀ báyìí báyìí báyìí ni wọ́n ń ṣe. Lọ́jọ́ tí bẹ́ẹ̀ tí wọ́n bèèrè lọ́wọ́ mi pé ipò bóbi wà ní Sùlámù sọ́mà. Ẹni wá òbí ta wà yìí, ṣé tí wọ́n kọ́ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ pé àti ìgbà tí òbí ò tẹ̀ sí ọwọ́ tó lè báwọn tá a káká gbọ́kà kí wọ́n fi lé ọmọ. Àti ọ̀sùn ẹ̀mí kan máa ń lọ sí ilé ẹjọ́ láti gbé òbí ẹ̀ lọ sí ilé ẹjọ́. Ọba tó kò sọ́nà míì tó máa lè fi gbé ẹ̀mí rẹ̀ sá. Kò sọ́nà míì tó máa lè fi ṣe ṣéègùn náà sì yìí ó sọ ẹ̀mí rẹ̀ ó sọ ẹ̀sẹ̀ rẹ̀ ó sọ ìdọ̀mọlúàbí rẹ̀ kò sẹ́lò míì tó lè lọ pè tó lè fẹjọ́ òbí sùn lára àdúgbò láwọn olùgbọ́rọ̀ àdúgbò láwọn àgbàlagbà àdúgbò tí ò bá sọ́nà míì ẹ̀mí sì ti fẹ́ bọ́ wàhálà ti fẹ́ sẹ́lẹ̀ fẹ́fẹ́ ẹ̀sìn ni rẹ́ gbàjẹ́ olè wá bò ní ó ṣe lọ bí fẹ́dà yẹn gbẹ́yìn òde mi bá rè dọ̀rọ̀ rọ̀ mọ́mọ́ ẹ̀ká tí ó gbọ́dọ̀ orí tó ń ṣe ọ̀dá tó ń dá àgbàgbà dáadáa àní ọ̀dà kọ́mọ náà kí láwọn àgbàlagbà dúró tó ń bá gbóbi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n wò lé dájọ́ fún pé lọ́sọ̀ ọdún méjì ni àbíké kò sí ìmẹ́ owó ọmọ ẹgbẹ́ àwọn ẹlòmíín tó lè pè láwọn àgbàlagbà àdúgbò ní fámìlì ni àwọn ọmọọmọ àdúgbò ẹni ńlá ládùúgbò tí òbí yẹn ó fún ní àpọ́nlé ayé ló dáa jù kó yẹ kó máa ṣe ayé ló dáa jù kó máa ṣe pé ẹbí Yorùbá àti àwùjọ tá a bára kí àṣà Yorùbá àṣọ ọ̀pọ̀lọpọ̀ nítorí bá tara pọ́ọ̀tù kódà káṣí ẹ̀ má dájọ́ fẹ́lẹ̀ kankan ó lè bí àwọn ọgbẹ́ tí ó pọ̀ láwùjọ tí ẹ lọ́wọ́ sì fẹ́ kí àwọn abúlé bò ní kíní wọ̀n ṣe níṣẹ́ mẹ́ta ń sọ yín kọ́ à ń sọ nígbà tí ó bá pọ́síbùl káwọn èèyàn fi ọ̀rọ̀ yìí lọ àwọn afárá àdúgbò àwọn àmọ́mọ́ àdúgbò pé ìdí ọ̀run òbí ò bá tiẹ̀ torí tí wá tí ò bá lè lẹ́sìn sáwa wọ́n lè lẹ́sìn sí àwọn àgbàlagbà ó lè ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí àwọn ọmọ tí deadline woodness tó máa ń fi sí ìlọ́ba àwọn àgbàlagbà àdúgbò ìbẹ̀wọ́n sí àwọn òbí ọlọ́run fi ṣe sábà bí kóbìnrin náà kí ó ju wọ́lẹ̀ díẹ̀ lórí àwọn ìfẹ́ tí ń ti sáwọn ọmọ pé pé a gbọ́dọ̀ sọ́rọ̀ nǹkan rẹ̀ ẹ wá lọ sí kóòtù ká gbé ara lọ kóòtù ohun tó súnmọ́ ní bí àwòrán ìyàwó padà wá jẹ̀bi bí ara ìdájọ́ sí ìgbà ewu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé òfin tí kóòtù yóò fi dájọ́ lórí òbí nkèrè òfin islam kọ̀. orí gbogbo bá gbé ọ̀rẹ́ ìgbọ́ lọ sí kóòtù islam ó ní bí kóòtù islam ní ìdájọ́. ìgbàgbọ́ ní àìsílẹ̀ ẹgbẹ́ tó gbé dádúgbò rẹ̀ àìsílẹ̀ láti ilé ẹgbẹ́ dádúgbò rẹ̀. ó yẹ kó tẹ̀ pé ìdájọ́ kóòtù islam èèyàn òbí jẹ́ ìsúlẹ̀ ọmọ yín kọ́ o sun ẹ̀wọ̀n ọdún mẹ́wàá pẹ̀lú fẹ́ àṣekára. Jẹ́ náà yóò fi sínú ọmọ náà. So ọ́sùn àmì ìlà wa wá ọ̀gbàlagbà ń bẹ ládùúgbò náà lè pè ní ìlú kò tí ì nílò náà. O lè kí ilé bá fi ara rìn ká lè pè láwọn àgbàlagbà. Ṣùgbọ́n àwọn kẹ́yìn oṣù lẹ́wọ̀n àwọn èèyàn ń bẹ tí ìlú lè pè. Táwọn àbá tó wọ́n i. Táwọn òbí wọn bá ti ẹ̀kọ́ máa wọn lé gágá nàìjíríà wọ́n pa àwọn tí wọ́n ọ̀kadà wọn náà méjì wọn kí ìsálọ síbẹ̀ kí bí ọba tẹ́gbàdà wá ṣẹlẹ̀ yóò jẹ́ pé kò sọ́ńṣà míì má fún àwọn èèyàn báyẹn láti du ẹ̀mí wọn láti du ẹ̀sìn wọn láti du ìjọmọlúwàbí wọn láti du dúkìá wọn ju kí wọ́n gbé ọ̀rọ̀ yóò lọ sí ilé ẹjọ́ yẹn lọ́mọ́ tí wọ́n sàn bá ti pọ̀ láwọn ọ̀sán tí yẹn lè lò tí ó sì wọlé àìní yìí ló sì súnmọ́ púpọ̀ sòrí yìí ń da káàkiri ju kí agbóbi wà lọ sí ẹjọ́ lọ́wọ́ ó léwu díẹ̀ fún wa ògbódáwà àti fún àwọn nǹkan tí ó bí sí àwọn òbí míì gan kí wọ́n fẹ́ràn àwọn ọmọ wọn kí wọ́n fẹ́ràn ẹ̀fẹ́ sí àti wọ́n náà máa nìdí tí wọ́n máa gbé ara wọn kọ́sù tó yóò láwọn nǹkan mi tí yóò tún fún akásá àwùjọ àìsá àkàwò ní pé àkùnjẹ́ tí àwọn wà ń ta tiwa ni àwọn tó àdáìsì tó àtọ́ ẹgbẹ́ láti bú ẹni bọ́dí o bẹ́ẹ̀ ń gbà tí yíò ń ṣẹlẹ̀ sí wọn jáwọ́ lọ́sùn mí mọ́ ọ̀làkà ìwọ̀ lọ́gbọ̀n mí mọ́ ni wọ́n fi eh, ni wọ́n fi ṣe gọ́ńṣó náà ń sọ tá a sọ fún wẹ́ẹ̀ lòmíì tó lè máa sí ìlú wàhálà ẹ̀ lábẹ́lé ẹ má jẹ́ àríwọ̀ ilé sí ẹ̀dẹ̀ orí àbọ̀ ilé bu solution tára rẹ̀ máa sálọ. so tí ìyẹn bá tẹ̀ wá jẹ́ pé solution àwọn oníbàárì àwọn ìdáwà èrò kẹ́yìn so nígbà tá a bá rí ìkẹ́kẹ́ rẹ̀ máa tí ó sọ́ọ̀bù problem yẹn láwàá yàrá under necessity láàbì sọ́ọ̀bù sí last option option yẹn ọlọ́pọ̀ bá wa fi orí ó forí jì wá àwọn tí wọ́n wà nù ewu yìí náà ọlọ́pọ̀ bá là wọ́n àtàwọn òbí yìí náà ẹni tó yé wa ni pé àwọn òbí wọn ti ti Islam kan ni wọ́n kórè àkóyé wọn ni ẹgbẹ́ ìjà tó gbé wọn kórè ìsìlẹ̀ Islam wọn kò lé wọn olùkà wọn náà bíi pé Islam gan àwọn fẹ́ẹ́ dìfẹ́ǹdì ni tòrò àádọ́ a sì lọ àwọn irinṣẹ́ ká sì máa pèsèǹtì ẹ̀ fún wa tó fi yé wa pé súnà ó rẹwà ju kí àwọn ọ̀rọ̀ òṣè súnà lọ ìsìláàmù rẹwà ètò òjìdé ẹnìkan máa lọ fún máa bá ìgbà lọ lọ́pọ̀ ìyáwó yẹn ìyẹn sì máa ń bá nǹkan tí yorùbá wà ẹ̀ máa ń bàjá ní ìkọ́nà kí ó fi ẹ̀sìn ó fi yí àwa dáadáa àwọn òbí wa àwọn tó súnmọ́ wa àwọn tó ń tí ń lọ́rọ̀ tàbí mú wa náà káàkiri òyá wọn láti máa fi àdúrà fáwọn afẹ́ǹkì fọ́lọ́n fi yé wọn tó bá yé àwọn náà náà bá ń pèpè túnmọ̀ lórí àgbègbè àwọn náà wá so plus náà nínú tla reminus ṣùgbọ́n àwọn akójú kó yá àwọn náà ó sì yá àwọn náà ládekún ọ̀rọ̀ ìdásí ìdàkọ́ àwọn àtàwọn náà kúrò ní ká lè kú lórí gbẹ̀rẹ̀ àlọ́ ló wà kí ó jẹ́ pé ìṣẹ̀yìn wa ẹ̀jẹ̀ náà láàkàrà wá kó sí ìtì ìwọ̀n náà lọ́kọ́ náà kó sí kó ṣe

ní ọjọ́ ti jẹ́ àwọn ọmọ